محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل في الآية السادسة والأربعين من سورة الأعراف والآيات التالية أعوذ بالله من الشيطان الرجيم وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين لن يبتلون أبا أبا تقاجوا ọba ọlọ́lá tó ti sọ fún wa nípa ìbánisọ̀rọ̀ fèsì sọ̀rọ̀ eléyìí tí ó wáyé láàrin àwọn ọmọ àlùjànnà àtàwọn ọmọ aná gẹ́gẹ́ bí àwọn ọmọ àlùjànnà tó sì máa fi yí àwọn ọmọ aná pé àwa ń tiwa o àti bá àdéhùn ọlọ́run ọba tó lọ́wọ́ bá ṣe fún wa àti bá pàdé kódodo ni ǹjẹ́ yìí náà ẹ̀wà ti bá àdéhùn ọlọ́run ọba pàdé bí àdéhùn tó lọ́ọ́ ṣe fún yín nípa arú ìyà tí ó jẹ yín sẹ́yìn náà bá pàdé kódodo ni ìgbà tó sì ṣe péjọ gbẹ̀ndà òkè àmọ́ kò sí rọ́ọ̀ torí pé àyè tọ́nà ń tẹ̀ ti sọ báwọn kẹfẹ́rí ọ̀parọ́ ọ̀pẹ́ kó jìnnà tásìrì wọn tuntun wọ́n jẹ́wọ́ wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àdéhùn tó lọ ẹlẹ́dàá wá ṣe fún wa nípa àyà tí ó jẹ wá nu náà àti bí ìyá náà ti rí bí ó ti tó jẹjẹ mọ̀ pé àwa náà bá pàdé kó ni lẹ́yìn rẹ̀ olùpèpè ọ̀ apèpè pípé kí làánà ọlọ́run kọ́ máa jẹ́ tàwọn alábòsí wal la'natu hiya at-tardu min ar-rahmah níta ń pè ní làánà náà ní ilé ní jìnnà pé kí ilé ní jìnnà ọlọ́run kọ́ máa jẹ́ ti alábòsí a sì ti mọ̀ pé tí agbàlérò pẹ̀lú àbòsí níbí òun náà ni ashirk gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ọ̀rọ̀ Luqman al-Hakim sí ọmọ rẹ̀ pé ya bunayya la tushrik billah shirka la dhulmun adhim ìrọ̀ ọmọdé mi kékeré yìí má sì ṣẹbọ sọ́lọ́run àkọ́kọ́ ọ̀sítí. àkọ́kọ́ kìlọ̀ òun náà ni pé má ṣe ṣẹbọ sọ́lọ̀ ìdí abájọ òun pé ìṣẹbọ sọ́lọ̀ òun gangan làbòsí èyí tó tóbi ọlọ́run ọba wa ó fi hàn yín pé alábòsí ò ní sínú kẹ ìyẹn àwọn ọ̀sẹ̀ bọ̀ tó ráwọn náà ò ṣiṣẹ́ tí wọn ò fi ní jìyà. iṣẹ́ ìyà ni wọ́n gbélé ayé ṣe ìyà náà ni ó sì jẹ́ tiwọn. ìdí abájọ ni wípé àwọn alábòsí àwọn ọ̀sẹ̀bọ yasudduna an sabilillah àwọn máa ń dí àwọn èèyàn lọ́nà láti má rí ojú ọ̀nà ọlọ́run ọba tọ̀ bí èèyàn bá ní òun fẹ́ ṣe Islam òun náà fẹ́ di mùsùlùmí gbogbo ọ̀nà tí wọ́n fi di lọ́nà ìnú wọn máa sá gbogbo bí òsè ní jẹ́ mùsùlùmí ìnú wọn máa wá wọ́n lè máa fi nǹkan gbogbo fi dẹ́rù wọ́n máa dún kúkú làjà máa tí òfin ní sí ẹ̀sìn Islam tó bá jẹ́ ẹni tó ṣe pé ọ̀dọ̀ wọn ló bá ti ń ṣiṣẹ́ wọ́n lè pa àwọn ọ̀yọ́ ṣẹ́ torí kọ́ bá gbóhùn ó ṣe Islam tọ́wá sì jẹ́ ẹni tí ń ti ọ̀dọ̀ wọn rí ìrànlọ́wọ́ kan wọ́n dínà rẹ̀ mọ́ torí kọ́mọ́bà sí Islam wọ́n yẹ kókó náà ha àríwájá bí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba eléyìí tó làgàrà bí ó ti ṣe wọ́ ìní wọn máa wá ojú ọ̀nà wọn sì di tó wọ́ ìní wọn máa wá wa hum bil akhirati kafirun wọ́n sì jẹ́ aláìgbàgbọ́ o nípa gbẹ̀ndẹ̀ alqiyam ẹnìkan ní ma wà ìdá sí ẹ̀sìn ọlọ́run alìsílám kọjá kó gbàgbọ́ pé gbẹ̀ndẹ̀ alqiyam ń bọ̀ nítorí pé àwọn ọ̀gbà pé gbẹ̀ndẹ̀ kan ń bọ̀ ìdénà tí wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe yẹn lẹ́yìn tó lọ́n ti sọ eléyìí fún wa ọlọ́run ọba wọn fi ń yé wa nínú àwọn àyà àwọn àjùwà yìí o àyà kẹrìndínlẹ́ àádọ́ta àtàwọn àyà tó tẹ̀lé nínú suratul A'raf ọlọ́run ọba ń fi yé wa wípé alìjẹ́nà àti nẹ́tẹ̀ẹ́rìm gàgá ń bẹ láàrin wọn gàgá ń bẹ láàrin alìjẹ́nà sí eléyìí jẹ́ ọ̀kan nínú àlàyé àlàyé mi àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní gàgà ń bẹ láàrin wọn tàbí gàgà ń bẹ láàrin ọmọ àlìjáná àtọmọná inú kọjá pé gàgà ń bẹ láàrin àlìjáná síná àbí gàgà ń bẹ láàrin ọmọ àlìjáná sọmọná gàgà yìí. òun náà ni yọ kọ dínà káwọn ọmọ aná kí wọn rọnà di àlùjáná nítorí pé ẹni tí à ń jẹ tí ìyá yìí jẹ ètò tóbi jù nù gbogbo ètò tóbi nù yà yóò wò náà bí kákùn náà ọrọ wọn rọnà kárápálá wọnú ọgbà dẹra kó lọ pé rí ọdún kan bọ́jẹ́ tẹgbẹ̀rún ọdún ni èèyàn sáde bẹ́ẹ̀ ńjọ́ kan sòṣùgbọ́n gàgà yìí kò ní jẹ́ wọn ò lè ṣe bẹ́ẹ̀. Al-Imam Fakhru Razi nínú tafsir rẹ̀ ó ní báwo la ṣe fẹ́ sọ pé gàgà ń bẹ láàrin àlùjánnà síná nígbà tí a ti ṣàlàyé ṣáájú wípé àlùjánnà jìnnà tẹfẹtẹfẹ síná. àlìjáná na bẹ lókè lókè lókè àwọn asama. iná se ń bẹ sàlẹ̀ àwọn alẹ̀ bóun àwọn sì wá ma gàgá méjèèjì nígbà tó se pé jíjìnà wọn ò mú wọn wọn torí ní láàrin méjèèjì ó túmọ̀ sí pé ni jẹ́ lè ara wọn. gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá wa ti ṣe sọ pé marajal bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan omi òkun méjì wọn a máa sàn kọlura wọn omi òkun méjì wọn a máa sàn kọlura wọn ní ìgbà tó sì ṣe wípé omi wọn ò lè wọnú ara wọn o omi wọn ò lè lúpọ̀ mọ́ra wọn torí pé gàgá kan bẹ láàrin méjèèjì tí ń di eléyìí lọ láti wọnú eléyìí torí ẹ tẹ́ bá ní gàgá ń bẹ láàrin méjèèjì ntí yóò hàn sí gbogbo èèyàn nínú ọpọlọ rẹ̀ ni pé a sì pé wọ́n sún mọ́ra wọn tí ò bá sí ti gàgá ni ẹni tí ń bẹ ń bí ọba bọ́ síbí ẹni tí ń bẹ lọ́nà ọba bọ́ síbí bọ́tìlẹ̀ jẹ́ pé tí wọ́n bá súnmọ́ra wọn tí gàgá sì ń bẹ láàrin wọn àmọ́ ikpe kò sí bí ọmọ àlìjẹ́nà bí o ti ṣe wá pé kìnnì kan sọnù àbọ̀jábọ́ lọ́wọ́ òun inú iná lọ́bọ́ síjú wọn lọ mú a'udhu ṣùgbọ́n àwọn ọmọ iná yẹ́s tí wọ́n gbọ́n súnmọ́ra wọn tó sì rọrùn láti rápálákó sínú rẹ̀ nítorí dájú ni pé àwọn ọba gbìyànjú ẹ̀. so alimam ni bẹ́ẹ̀ ni lódodo ni alijanna bẹ lókèlókè iná sì ń bẹ jìnnà síra wọn jọjọ máa fi ń yé wa pé kàkà ń bẹ láàrin wọn torí jíjìnnà nǹkan síra wọn ò pé ká mọ gàgà sáàrin wọn jíjìnnà nǹkan síra wọn kò pé ká mọ gàgà sáàrin wọn gàgá sì ń bẹ láàrin. alimam ibn jarir at-tabari sheikh al-mufassirin kólọ́rọ̀ ọlọ́run tó ní wa baynahuma hijab gàgá ń bẹ láàrin náà tàlìjánà àbí gàgá ń bẹ láàrin ọmọ àlìjánà sọmaná wọn ní ọ̀rọ̀ gàgá yìí òun náà ní ògiri eléyìí tó lọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ nínú súra mi pé faduriba baynahum bisurin lahu bab batinuhu fihi rahma wa zahiruhu min qibalihi al'adab. ọlọ́wọ́n bá wa ma ògiri kan sáàrin àwọn ọmọ náà àti àwọn ọmọ àlìjẹ́nà inú ògiri yìí báyìí tí yẹn bá ráyè bọ́ kejì rẹ̀ ìkẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lágùn àfi tọkọ sáwọn ọmọ náà ìyá ni ìyá ni yẹn ni pé agbọn àfi táwọn ọmọ náà máa rí lọ síwájú lọ ìyá ni àwọn ló di kejì rẹ àwọn tó wà mẹ kí làwọn rí ìkẹyìn eléyìí ni wọn pè ní al-A'raf eléyìí tó lọ́wọ́ bá sọ nípa rẹ̀ nínú àyà ìpè wa 'ala al-a'rafi rijalun àti pé. ní òkè lókè ogiri ògiri yẹn ní òkè lókè sọ́nsọ́ ògiri yẹn àwọn àwọn èèyàn kan wà ń bẹ o àwọn èèyàn kan wà lókè lókè ògiri eléyìí tó jẹ́ ààlà láàrin so eléyìí náà ni ọ̀rọ̀ àwọn tó pọ̀ nínú àwọn afọ pé wa 'ala al-a'rafi rijal ní òkè lókè sọ́nsọ́ ògiri tí ń bẹ láàrin àlìjáná àti náà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn èèyàn ń bẹ lórí rẹ̀ àwọn èèyàn ń bẹ lórí ẹ̀ eléyìí ni ọ̀rọ̀ al ibn Abbas àti àwọn míì nínú àwọn olùmọ̀ nípa at nítorí pé léde lárúbáwá ibi tó ga jù nínú nǹkan ni wọ́n ń pè ní urf ibi tó ga jù nínú nǹkan ni wọ́n ń pè ní urf iná lọ́fà ni wọ́n fi ń pe ogbe orí àkùkọ ní urf lédè Lárúbáwá bẹ́ẹ̀ náà ni irun yẹtuyẹtu ti ń bẹ ní dídí ọrùn ẹṣin orúkọ rẹ̀ náà lédè Lárúbáwá ni urf ntọ́ ga ibi tó wà sọ́nsọ́ tó ga ni wọ́n ń pè ní urf wọ́n ní wọ́n pè ní urf nítorí pé ní máa lèyàn máa mọ̀ jù. lára nǹkan toró ńlọ hàn jù olè yẹn máa má jù lára nǹkan ó gbé orí lọ tọ́ba wa hàn ju orí lọ àtìpọ́ hàn gbogbo ara yòókù lọ tó eléyìí inú wa ń pè ní ní ni pè ní araf nítorí pé àwọn ẹni tí ń bẹ lókè sọ́nsọ́ yìí wọ́n da àwọn èèyàn mọ̀ wọ́n dọ̀mọ anáma wọ́n dọ̀mọ àlìjáná mọ̀ àwọn olùmọ̀ nípa tafsir ìyapa wa ń bẹ láàrin wọn pa pé ta ni àwọn ashabul a'rafi àwọn ẹni orí òkè sóńsó yìí ṣùgbọ́n bọ́rọ̀ wọn ti ṣe pọ̀ tó lóríṣiríṣi tá a bá wo gbogbo ẹ̀ á rí i pé gbogbo wọn súnmọ́ra wọn ìtumọ̀ kan náà ni wọ́n ń tọ́ka sí ìtumọ̀ yìí ni pé àwọn ẹni tí ó bẹ lókè sóńsó òògì tí ń bẹ láàrin àlìjáná àti iná àwọn náà làwọn ẹnìkan tó ṣe pé dáadáa wọn tí wọn gbélé ayé ṣe àtàìdá tó gbọ́wọ́ wọn méjèèjì lọ́jọ́dọ́gba o dáadáa wọn ọ̀pọ̀jọ àìdá lọ àìdá wọn kéré sí dáadáa wọn tó eléyìí ìgbà tí ọ̀rọ̀ wọn wá rí bẹ́ẹ̀ dáadáa wọn ò tó mú wọn wà lìjánà àmọ́ kò jẹ́ wọn wọná àìdá wọn ò mú wọn wọná nítorí dáadáa tí wọ́n tún ní. sàwọn wa lọ́lọ́ wọn bó kó sí òkè òògì tí ń bẹ láàrin àlìjánà àti náà yẹn wà lékè téńté lórí ògiri yẹn báyìí ní Hudhayfa ibn Abbas ibn Mas'ud àti àwọn míì nínú àwọn aṣíwájú rere àtàwọn tó dé lẹ́yìn wọn kọ́lọ̀ ọ̀kẹ́ gbogbo wọn báyìí ni wọ́n sọ. ó sì wá nínú ẹgbàá ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbà wá ṣùgbọ́n tó ti kó ó lẹ hmm, ẹgbàá wa yẹn lẹ ṣùgbọ́n wá nínú ẹgbàá wa míì eléyìí tó ṣe é pé wọ́n gbà wá pé wọ́n bí anabi sallallahu alaihi wa sallam wọ́n bi léèrè nípa ashabul araf àwọn ta làwọn ẹni tí wọ́n ní wọ́n máa bẹ lókè sọ́nsọ́n yìí faqal anabi sallallahu alayhi wa sallam wọn á ló sọ yìí pé innahum qawman kharaju cusatan bighayri idni abaihim faqutilu fi sabilillah ní àwọn làwọn ẹni tó ti pín wọn jáde láti kópa nínú ogun ṣùgbọ́n ńgbà tí wọ́n jáde lọ kópa nínú ogun wọn gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn bàbá wọn wọn ní sèbáà fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ni àbúrò lọ́ọ́ bá bàbá kan wọn gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn bàbá wọn wọn wá sí kóńgá pé ojú ogun yẹn ni wọ́n pa wọ́n sí ojú ogun yẹn ni wọ́n pa wọ́n sí so eléyìí ńlọ́wọ́ á mú wọn wọ́n kú so wọ́n kú kú ṣahidi ṣùgbọ́n wọ́n ṣẹ̀ pé ńgbà tí wọ́n lọ sójú ogun kọ́ wọn gba ìyọ̀ǹda lọ́dọ̀ bàbá wọn eléyìí ni ó di wọn sí wọn má orí òkè téńté yẹn tọ́ eléyìí jẹ́ ọ̀kan nínú tí wọ́n sọ ẹgbà wa mi náà tún wá lórí pé àwọn wọn yẹn qawmun istawat hasanatuhum wa sayyi'atuhum fa qasurat bihim sayyi'atuhum 'anil jannah. وخلفت بهم حسناتهم عن النار أنا لو أن تدا دا ما تدا دغبا أي دا مو جن ورا الجنة و دا دا مو جن وانا méjèèjì ló wúlò alákòókò kókó bá wọn àìdá wọn ò jẹ wọn wà lùjọ náà ẹlẹ́ẹ̀kejì wúlò dáadáa wọn ò jẹ wọn wọ náà. wọ́n gbé wọn dúró wọ́n dá wọn dúró lórí òkè téńté yẹn títí tọ́lọ́ wọn bó fi wá dájọ́ ibi tó bá wù láti fi kún kó wọn sí. eléyìí a jẹ ohun tó tún wá nínú ẹgbàá wa mi bẹ́ẹ̀. Hudayfa ibn al-Yaman ó nípa wọn ó ní àwọn làwọn ẹni tó ṣe pé dáadáa wọn ò tí wọ́n wọná àìdá wọn ò sì dé wọn rà lìjánná wọ gbogbo ìgbà tí wọn bá ti wá yí ojú wọn sí ọ̀dọ̀ àwọn ọmọ náà wọn bá ti wo àwọn ọmọ náà qalu rabbana wọn pariwo pé wọn lọ́n olúwa wa la taj'alna ma'al qawmi zalimin wọn lọ mọ dàwọn pọ̀ mọ́ àwọn alábòsí o gbogbo ìgbà tí wọn bá dájọ́ mọ́jà bẹ̀ pẹ̀lú àwọn eléyìí o tẹ̀mọ̀ kó àwọn ọ̀rọ̀ mọ àlìjánná wọ́n sì ń rọ ọmọ náà lápò sí gbogbo gbà tába tí wàá sí ojú wọn sí ọ̀dọ̀ àwọn ọmọ náà tá bá rí wọn àdúrà wọn ni pé wọ́n lọ à gbogbo gbà tó bá dájọ́ wa mẹ́jẹ̀ abẹ pẹ̀lú àwọn alábòsí ìyá tí ń jẹ wọn yìí ọ̀dà láàrin ìgbà tí wọ́n wà bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ Hudayfa olúwa ẹlẹ́dàá wa yóò wá wò wọn yóò wá sọ fún wọn pé idhabu ẹ máa lọ báyìí o fadkhulu aljanna ẹ lọ wà aljanna fa inni qad ghafartu lakum torí mo ti forí jìn báyìí lọ́lọ́wọ́ bó ṣe fún wa tí wọ́n padà kó wọn kó mbẹ́ wọn torí kíkọ́ wọn náà kọ́ wà aljanna kò sí kẹ́mbẹ́ tọ́ba wọn máa aljanna wọn ò tí wọ́n rí bẹ́ẹ̀ wọ̀ ìbànújẹ́ tọ́ba wọn máa ná ẹ̀rú ọmọ bọ́ ọmọ ẹsẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n padà dọ́ sí òun náà tó ń yà Abdullahi ibn Mubarak ọgbà ìgbà wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ abubakar alhudali oní sa'id ibn jubair ó sọ nígbà tó gbọ́rọ̀ wá láti ọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu oní ibn mas'ud sọ pé yuhasabu an-nasu yawm al-qiyamah aw saysiru fáwọn èèyàn tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah faman kanat hasanatuhu akthara min sayyi'atihi bi wahidatin dakhala al-jannah ẹnikẹ́ni tí sẹ́ẹ̀rì rẹ̀ tó bá pọ̀ ju rẹ̀ lọ pẹ̀lú ẹyọ kan ẹyọ kan ẹni dáadáa rẹ fi pọ̀jù àìdáa rẹ lọ wà wà lìjànà ọlọ́dà kò sànù wa. wa man kana sayyi'atuhu akthara min hasanatihi bi wahidatin dakhala an-nar. wáyé o ẹni tí aburú rẹ bá wà pọ̀jù dáadáa rẹ lọ pẹ̀lú ẹyọ iná ni ọwọ́ ẹ ṣàkíyèsí mẹ́yàn àsìkò tí àìdè èèyàn bá pọ̀jù dáadáa èèyàn lọ pẹ̀lú ẹyọ ó túmọ̀ sí pé aláìdá burúkú lẹ́yìn nítorí pé gbogbo dáadáa tó o bá sẹyọ kan àdìpẹ̀lẹ̀ mẹ́wàá lọ́lọ́run fi sàfọ́ àyídá kan tó ṣe àyídá kan wọ́n kọ́ lẹ̀ fún tẹ́ ń bá wá sọ pé àyídá lé sí dáadáa rẹ pẹ̀lú ẹyọ kan èwo ló ṣe jù láyé àyídá ló ṣe jù láyé burúkú ẹyọ kan tó fi léwu gan ọlá apáànù ọlọ́run pọ̀ ni torí gbogbo dáadáa tó ṣe wọ́n ń ṣe àdìpẹ̀lẹ̀ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá fún ọ dáadáa rẹ lọ ó túmọ̀ sí pé èèyàn bu ni ọ́ ẹnikẹ́ni táyì dáadé tó bá pọ̀ ju dáadáa lọ kódà kó ṣe pẹ̀lú ẹyọ kan dakhala an-nar iná lọ nítorí àwọn ọwọ́ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọwọ́ aka ọ̀rọ̀ ọlọ́run tó ní faman thaqulat mawazinuhu fa ulaika humul muflihun àti pé gbogbo ẹnikẹ́ni tí ó sùn wọn sẹ́ẹ̀ tí bá tẹ̀wọ̀n àwọn làwọn ẹni tí ó sori rẹ o wa man khaffat mawazinuhu ẹnikẹ́ni tí ó sùn wọn ṣe tiẹ̀ bá sì fúyẹ́ fa ulaika alladhina khasiru anfusahum àwọn eléyìí làwọn ẹni tó pàdánù ẹ̀mí ara wọn fi jahannama khalidun inú na jahannama wọn mà bẹ láéláé tó eléyìí túmọ̀ sí pé tí ó sùn wọn ṣe rẹ bá ti tẹ wọn tí iṣẹ́ rí pọ̀ ju àyídá lọ àlìjáná ni láì bìlà pẹ̀lú mélòó ìní dáadáa fi pọ̀ ju àìdáa lọ kò bá kéré jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n táyì dáa bá lọ tẹ̀wọ̀n ju dáadáa lọ kò sí tàbí ṣùgbọ́n pé nù náà lò tọ́ Ibn Mas'ud ní innal mizana yakhiffu bi mithqali habbatin wa yarjah òṣùwọ̀n tó lọ́wọ́ fi wọn ṣe kálukú a máa dínkù pẹ̀lú òdiwọ̀n ọmọ anágún a sì máa tẹ̀wọ̀n pẹ̀lú òdiwọ̀n ọmọ anágún ìyẹn ni pé dáadáa rẹ ó lè dín ṣàìdá pẹ̀lú òdiwọ̀n ọmọ anágún tí dáadáa bá dín ṣàìdá pẹ̀lú òdiwọ̀n ọmọ anágún ìnánu dáadáa lè lé ṣàìdá pẹ̀lú òdiwọ̀n ọmọ anágún àlùjánnà. Ibn Mas'ud ni wa man istawat hasanatuhu wa sayyi'atuhu kana min ashabil a'raf. ṣùgbọ́n ẹni tí dáadáa àtàyídá rẹ̀ bá dọ́gba yọjọ́ kanú àwọn ẹni tí wọ́n máa bẹ lórí ògiri tí ń a sì máa ń gbé ńṣe ní dáadáa àtàyídá rẹ̀ dọ́gba látàrí àánú ọlọ́run torí pé tí dáadáa àtàyídá bá dọ́gba kí lè yẹn ṣe jù àyídá ló ti bọ́ ọ dáadáa lọ́nà mẹ́wàá síbẹ̀síbẹ̀ ó ní wọ́n dá wọn dúró sórí afárá thumma arafu ahlal janna lórí òkè tí wọ́n wà yẹn wọ́n dá wọn ọmọ àlìjánná mà wà ahlal nar wọ́n dá wọn ọmọ náà mà nítorí pé àwọn ọmọ àlìjánná ojú wọn funfun ni ní tiẹ̀ wà àwọn ọmọ náà ojú wọn dúdú ni níta ìdá. fa idha nadaru ila tí àwọn ẹni tí ń bẹ lórí ògiri tí wọ́n bẹ lókè ògiri tí a bá wo àwọn ọmọ alìjẹ́nà náà lò wọ́n pè wọ́n pè salamun alaykum ọlọ́ọ̀lọ́ nǹkan máa bẹ́ẹ̀ yìí o wọ́n máa sọ fún àwọn ọmọ alìjẹ́nà bẹ́ẹ̀. wa idha sarafu absarahum ila yasarihim nadaru ashaban nar nígbà tó bá yí ojú sí apá òsì wọn rí pa àwọn ọmọ náà làwọn arí bẹ́ẹ̀ o. wá sọ pé rabbana eré olúwa wa o la taj'alna ma'al qawmi adh-dhalimin má dà wá pọ̀ máa alábòsí yìí o má dà wá pọ̀ máa alábòsí yìí fata'awwadu billahi min manazilihim wọ́n sadi ọlọ́run níbi kíkó tàwọn náà dá sí tàwọn ọmọ aná ọ̀l Ibn Mas'ud ní fa amma ashabul hasanat ẹ̀ ráwọn ẹni tó ṣe dáadáa tiwọn tí wọn ti àti dáadáa tí wọn tó pọ̀jù àìdá lọ fẹ́ innahum yu'tawna nura ọlọ́wọ́n bó fún wọn ní malẹ̀ níjọ́ gbẹ̀ndà al-qiyam àwọn ọmọ àlùjáná ọlọ́wọ́n fún wọn ní malẹ̀ fayamshuna bihi bayna aydihim wa bi aymanihim ìmọ̀lẹ̀ yìí wọ́n máa gbẹ́rìn yóò síwájú wọn ìmọ̀lẹ̀ yìí ọbẹ̀ lápọ̀ tún wọn. wa yu'ta kullu 'abdin yawma idhin nura gbogbo ẹrú ẹrú ọlọ́run tọ́jú ọkùnrin ọlọ́run fún ní malẹ̀ wakulu amatin nura àbí wakulu ummatin nura gbogbo ọjọ́ kọ̀ọ̀kan náà gbogbo èèyàn kọ̀ọ̀kan gbogbo èèyàn kọ̀ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin oníkàlùkù ọlọ́run fún ní malẹ̀ tiẹ̀ tí ó fi máa rìn wakulu ummatin gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ìjọ anabi báyìí ìjọ anabi báyìí ìjọ anabi báyìí àwọn olùgbàgbọ́ òdodo nínú wa àwọn náà ó rí malẹ̀ tọ́lọ́run فإذا أتوا على الصراط نيجتي وبوادي وليافرة إلي تنبلوري إلى جهنم سلب الله نور كل منافق ومنافقة ọlọ́run ọba wa gbé ìmálẹ̀ kúò yọ já ìmálẹ̀ kúò lọ́dọ̀ gbogbo munafiki lọ́kùnrin àti gbogbo munafiki lóbìnrin àwọn ò ní ní ìmálẹ̀ mi tí wọ́n bá ti dórí afárá فلما رأى أهل الجنة ما لقي المنافقون تهم الجنة باري تسع منافقين قالوا هو أسقي ربنا يلوا أتمم لنا نورنا بوا قوي ملوا ما صوتوانا ما جركتوانا وقنكم ولوا تهم منافقين وقنكم àwọn olùgbàgbọ́ òdodo náà àwọn sọ pé wọ́n ọlọ́run pípé ni kò pé ìmọ̀lẹ̀ tiwa fún wa má jẹ́ owó kùnkùn mọ́ wa lọ́wọ́ o ṣùgbọ́n àwọn ẹni tí ń bẹ ní òkè téńté òògì tí ń bẹ láàrin àlùjáná àti iná fa inna an-nura kana bi aydihim ìmọ̀lẹ̀ tiwọn yóò máa bẹ lọ́wọ́ tiwọn falam ọlọ́wọ́ bò ní kakú fún wa fa hunalika yaqulu Allahu ta'ala ibi ìlọ́lọ́wọ́ bò ti máa sọ. So, eléyìí lọ́lọ́wọ́ bá ń sọ nípa rẹ̀ pé lam yadkhuluha wa hum yatma'un àwọn wọn ò ní wọ àlìjánà àyàfi kó ṣe pé kí wọ́n tó wọ̀ wọ́n tún máa sojú kòkòrò àti wọ̀ láì tí wọ àlìjánà wọ́n tún máa sojú kòkòrò àti wọ̀ nítorí kan ti rí àmì ipá wọn wọ̀ bẹ́ẹ̀. Ibn Mas'ud ni ala anna al-abda idha tonti pé tí ẹrú bá ṣe rere kan kutibat lahu biha ash mẹ́wàá ni wọ́n fi kọ́ fún un wa idha amila sayyi'atan tó bá sì ṣàìdá ẹyọkan lam tuktab illa wahida wọ́n ní kọ́ fún àfẹ́yọkan wọ́n á sọ pé dáadáa ta ìdá dọ́gba ó túmọ̀ sí pé dáadáa tó ṣe ń kọ́ ó ní ṣàìdá lọ́nà lọ́pọ̀ mẹ́wàá ìlójú ọdọ́gba èèyàn bú ni ọ torí ẹ àfi ká múra jàmáà kárí pé dáadáa wa pọ̀ ọlọ́run bá láàánú wa púpọ̀ kọ́dà wípé yọ lọ́pọ̀ dáadáa lọ́nà mẹ́wàá ètò kéré jù ọlọ́run máa ń ṣe ìlọ́pọ̀ rẹ̀ fáwọn ẹlòmíì lọ́nà ọgọ́rùn-ún méje ìwà síbẹ̀síbẹ̀ àìdá lọ́pọ̀ tẹ́ ẹ bá wo àìdá eléyìí tá à ṣe ó tó láti sọ̀yàn sí náà ní àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀gàn ẹ̀gàn wàláhì eléyìí yóò ṣe sábàbí àti wọlé yẹn púpọ̀ ọ̀rọ̀ ọ̀run bàjẹ́ láti sí fáìlì ẹnìkan ní ìsìn kẹ́ ẹ máa sọ̀rọ̀ rẹ̀ kẹ́ ẹ má fi kan pé kan kẹ́ ẹ sá máa bàjẹ́ olórí bú rẹ̀ ẹlẹ́yìn lórí lọ́wọ́ láti bá ẹgbẹ́ fún gbogbo ẹ̀ yọ ọ̀rọ̀ àlọ́run àmọ́ sọ wọ́n lé lẹ́yìn faqihatul majalis òun ni òun ni chocolate táwọn èèyàn máa jẹ níbùjókòó tí èjé kíjókòó tètè jù lónìí ètò oníkè jẹ́ kí ìjókòó tètè tù sẹ́ẹ̀kẹ́ àtàtù lónìí wọ́n máa kó nù òní jẹ́ ìjókòó tètè bá ti sọ kálukó tú ká kí ló ń wá jókòó sùn nígbà tí ẹ̀mọ́ sórí eléyìí gan-an ni ó sì sábà bí fi rí iná òun náà gan-an ni ó sì sábà bí fi pọ̀ torí pé kíkú sí pàǹsẹ̀ zìnà àsìkúkú mutí àsìmáforí balẹ̀ fóòsà so gbogbo àwọn nǹkan tó jẹ́sẹ̀ ńláńlá àti kéékèèké ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la jìnà sí kí wọ́n á ní òsè sábàbí tá a tún fi wá bara wa nùnà ẹnu yìí náà ni ẹnu ni ó rí i pé ọmọ dùn mọ́ ọmọ jáde tìrín tìrín tìrín tìrín kódà tó máa ń dẹ́lómi lẹ́gbẹ̀ẹ́ ọgbẹ́ kí ni ìwọ ló ṣèṣì rò fún mi ni ṣé ká tó máa sọ̀rọ̀ máa ni babaláńsì Islam ká máa sọ̀rọ̀ máa ni la ilaha illallah tó ń máa dùn lẹnu kódà láàrin ọkọ àtìyàwó tí wọn bá tètè sùn kí ni kí lè sọ gan irọ́ lásán ìbọrọ lọ́rọ̀ náà tó ti bí ma kọdọ ọmọ tó bí ní ìsìn òbí ń rọrùn nígbà tó bí ma wọn tó dáa lọ síbi tú tó ṣe kí ni ìyàwó tó máa jẹ́ ọkọ pé sun ẹ̀ máa bọ́rọ̀ lọ́mọ́ ni. torí kí òṣùwọ̀n náà wọn lè bá kún dẹ́dẹ́dẹ́ ẹ sì jí láàárọ̀ bí ẹni rí lọ́wọ́ adúrò ẹsẹ̀ táwọn ọ̀daràn ti dákun tó sùn ẹ tún jí láàárọ̀ ẹ tún kò má ibi tá a bọ̀rọ̀ dé lálẹ́ àná ń gbọ́ dákun mọ́dá mi láàmú àní àmọ́ ń gbọ́rọ̀ yín já tó wọ́n fi gbé yín lọ lánàá ni fáìlì burúkú tún máa ga fáìlì burúkú tún máa ga èyàn wà wò pétọ ókè nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó lọ sùn ìwọ ni mò ń sìn gàdá ìwọ ni mò ń sìn tó wá rí i pé èyí tí ẹnu ọ̀fà fún ọ òun náà ni ó ti ní ó sì ń rọrùn fún ọ tó fi wọ nítorí pé ntàǹfà hàn dájọ wàlẹ́ ọ̀pọ̀ bàjẹ́ èèyàn mélòó ni ń sọ ahọ́n rẹ̀ kó tó sọ̀rọ̀ èèyàn mélòó lọ́wọ́ àbí tá ti ń pẹ̀gàn tó kù ń bẹ̀ wàlẹ́ àìkọ̀pọ̀ torí pé ìgbà ọlọ́run dákun má máa yọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run dákun má máa yọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ torí pé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ń ṣe wọ́n ń pẹ̀gà wọn náà bá wọn dá sí bọ́ọ̀ bá sì bá wọn dá sí kó fetí kọ́ àmọ́ pọ́ wàá kú láàrin wọn wọ́n máa ok wọ́n jẹ́ màláìka àbí ó ní fẹ́ kí wọ́n pé wọ́n jẹ́ màláìka àbí wọn náà fi wọn pọ̀ dàrán ni wọn náà ṣe léyìí báyìí àfi ká gbìyànjú because ìyẹn pé bàbá èèyàn ṣe gbìyànjú ìyẹn pé èèyàn ṣe gbìyànjú torí tẹ bá padà rà lìjànà inú yóò máa dùn so ṣùgbọ́n bò láti rí wọ bí ti challenge wa nù bí ti challenge wa nù ọ̀rẹ́ mélòó la lè ní tí ó dínà ká máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn kọ̀pọ̀ majority wọn wọ́n ṣe tán láti máa mú ọlọ́rẹ̀ mọ́ tó ọba ti ní máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ alukuranu ẹka ya mélòó ká túmọ̀ ká sọ ní tó bá mú kókó sínú gbogbo àwọn àni tẹfsiri àní kò sọ̀rọ̀ subhanallah tó oníkàlùkù náà máa ń tó ń ṣe ثم يقول ابن مسعود عني هلك من غلب وحدانه أعشاره eléyìí òwe ni òwe tó sì ṣe kọ pẹ̀lú tó yẹ ká fomi gold ká fi kọ ó sórí ibú o gbogbo ẹni tí nǹkan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan wọn mọ̀ kọ fún ó wá borí èyí tí wọn mọ̀ kọ fún mẹ́wàá mẹ́wàá oní onítọ̀ ń parun onítọ̀ ń parun ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ń kọ fún àìdáfa ó tún wá borí èyí tí wọn mọ̀ kọ fún mẹ́wàá mẹ́wàá ó parun ìdènà àṣetọ́nù kò ti jẹ ọ̀pọ̀lọpọ̀ lérí ọjà àti sẹ́lọ̀n rọrùn bàjẹ́ àti ṣetọ́lọ̀n kò rọrùn fáwọn èèyàn ìdènà tó fi jẹ́ pé ẹ gbà sọnù lórí ẹ wá ṣe sọláàtì wọ́n sọ yín ló kọ tí bàbá yín ọ̀sọ́ yín lórí ẹ wá sórí rẹ ni wọ́n máa pẹ̀ yín lórí pẹ́ńpẹ́ wọn lọ sí di ẹ má sọ̀rọ̀ ayín lọ́ọ́ máa ọlọ́run ọ̀fẹ́ yín fún náà ntí ń ṣẹlẹ̀ nù gbogbo ẹni tí bá ti ń pè yẹn sí di dáadáa ntí wọ́n máa ṣe sí nù nítorí pé ń tó wù àwọn ni kíkọ́ àwọn wọ̀ náà ní rọrùn àmọ́ bọ́lọ̀ rán sí wa ni sọlọ ń fẹjọ́ wa sùn ni àbí ọbẹ̀ mẹ́ngbà tó lọ́wọ́ bá ṣe sí ro fún wa ni kí lọ́ọ́ kan gan-an rí ẹ́ nítorí bá wo lówó ló lè fowó ẹ̀ sí tọ́wọ́ ẹlẹ́nu ló lè fẹ́ ẹnu ẹ̀ sọ ìwọ̀fà kúkú lẹ́nu so eléyìí olóṣòrí ibo ọ̀parun o. من ghalaba وحدانه a'shara ẹni tí ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ń kọ́ fún nínú eléyìí ọwọ́ aborí ètò ń kọ́ fún ní mẹ́wàá mẹ́wàá. tọ́ eléyìí ọjọ́ ọ̀rọ̀ aṣáájú wa abdullah ibn mas'ud radiyallahu anhu ibn abbas radiyallahu anhuma ó ní al-a'raf ó ní òkè yẹn alladhi bayna aljannati wan nar o náà ni al-a'raf náà ni òkè ògiri eléyìí tí ń bẹ láàrin aljanna àti náà wa ashabu al-a'raf bi dhalika al-makan àwọn ẹni tí wọ́n sì pè lẹ́ni òkè sọ́nsọ́n àyè ni àwọn máa wà hatta idha bada lillahi an yu'aqibahum títí tọ́lá wọn bó fìrí fẹ́ fìyà jẹ wọn انطلق بهم إلى نهر يقال له نهر الحياة ọlọ́wọ́n bó kó wọn lọ sí di akérèmabó odò kan tí wọ́n ń pè ní akérèmabó odò sẹ́mi hafatahu kọsọbù dẹ́hẹ̀ ní ẹnu ní igun kínní odò yìí egi gold ńlọ́wọ́ abẹ mukallalun bil lu'lu' èyí tó sọ pé wọ́n fi àwọn òkúta olówó iyebíye sọ̀sọ́ fún turabuhul misk ìgbẹ́ ẹ̀bẹ̀ jẹ́ ti lọ́fíńdà al misk fa ulqu fi wọ́n dà wọ́n síbẹ̀ hatta tasluha alwanuhum títí táwọ̀ tiwọn náà fi yí padà wa tabdu. في نحورهم شامة بيضاء يعرفون بها أمي ففقوها نبيوك أيام توفي ما دام حتى إذا صلحت ألوانهم تتي تبقى وموفي تبقى أدى فقا أتى بهم الرحمن تبارك وتعالى فقال قلوا يا لداوا يا أقوموا يا ما صفوك تمنوا ما شئتم ẹtọrọ ń tẹ fẹ o la hatta idha bada lillahi an yu'afiyahu títí gbà tó bá wù Ọlọ́run láti sàmójúkúrò fún wọn èsì láti yu'aqibahu láti sàmójúkúrò fún wọn Ọlọ́run bó kó wọn lọ sí di akérèmabóodò kan tó di akérèmabóodò sẹmí tó ṣe pé ọ̀tún àti òsì odò yìí báyìí àwọn bíi àwọn agi gold tó dàbí igi ìrèké ìní ọ wà ní ọ̀tún àti òsì rẹ̀ mukallalun bil lu'lu' àwọn agi tọ́jú agi gold yóò jẹ́ níta sí lọ́sọ̀kọ́ láwọn òkúta olówó iyebíye turabuhul misk ìpẹ́ẹ̀bẹ̀ yóò jẹ́ ti lọ́fíńdà al misk fa ulqu dà wọ́n sínú ẹ̀ hatta tasluha alwanu títí tí àwọ̀ wọn tí ó fi dáa tí ó fi sùn wọn ọ̀tọ́bẹ̀dọ̀ òfin inú ọ̀rẹ́ him ṣọ́ọ́bẹ̀tún bẹ́ẹ̀ bọ́ àmì funfun kan hàn ní ọkàn àyà wọn yọ̀rọ̀ fún nàbí táàfì máa dá wọn hàtà ìdá sọlọ hàtà àlùwánù nígbà tó bá wá di pé àwọn wọn sùn tán àtàbí himu rahmanu tabaraka wa ta'ala ọba àdókè ayé ọba oníbùkún ọba tó ga yóò wá kó wọn wá faqal ọlọ́run ní tamannaw ma shi'tum ẹ tọrọ ń tọ́ba wù yín o fayatamannaw kálukú ọmọ tọrọ yóò máa tọrọ ń tó wù yóò máa yóò máa rán kan tó wù hatta idha inqata'at umniyatuhum títí tí ìran kan wọn fi tán tí wọn ràn kàn máa ràn kàn máa ràn kàn máa ràn kàn máa ràn kàn yóò di pé ọfẹ di àwé tó ń wí ńgbà tó o bá rí nǹkan tuntun wí má kọ́ ọ lẹ́lẹ́kùn ọlọ́run bọ́ wa sọ fún wa pé lakumul ladhi tamannaytum gbogbo ntẹ ẹran kan dáadáa á fún yín wa mithluhu á tún fún yín nírú rẹ̀ sab'una dhi'fa nígbà àádọ́rin ní ìlọ́pọ̀ nàádọ́rin fayadkhuluna al wọ́n wá wọ al-jannah wa fi nuhurihim shamatun bayda àmì àgbéga àmì àgbéga medal funfun yóò wà ní ọkàn ọrùn wọn yu'rafuna biha làwọn èèyàn fi máa dá wọn yusammawna masakina ahlil janna orúkọ tí wọn máa pè wọn nínú aljanna ni pé àwọn aláìní nínú aljanna tó ń ti gbogbo ọlá tó lọ́wọ́ sí fún wọn ọjọ́ tètè múra kẹ́mi náà dé ṣòkòtò kó lé ṣòkòtò ọmọdé yẹrìmọ́kùnrin nídìí ká múra kálíbà ara aljanna wọ̀ tó bá yẹ kó àwọn masakin ahlul janna ọlọ́ọ̀ni ẹ tọrọ gbogbo tó bá wù yín á fún yín bó wàá làwọn ọlọ́lá lọ́lọ́lá ńlá nínú àlùjánnà bó ni tí wọ́n ṣe tó ọlọ́run sọ wà lọ́mọ àlùjánnà. tọ́ àwọn ìgbà wa wọ́n tún wá lóríṣiríṣi láti ṣe àlàyé bí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí bí ó ti ṣe jẹ́ ẹ̀. وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ọlọ́run ní lórí òkè téńté yìí òkè òkè ògiri tí ń bẹ láàrin àlùjáná àti iná rèjálón àwọn kan máa ń bẹ ń bẹ ọ rèjálón àwọn kan tó sọ pé dáadáa àtàìdá wọn dọ́gba yàrá fún nàkúlẹ́ńtì. بسيماهم wọ́n da oníkálukú mà wọ́n da àwọn ọmọ àlìjáná mà yàtọ̀ sí àwọn ọmọ aná ìdí abájọ onígbà àwọn ọmọ àlìjáná àwọn yu'rafuna bi bayadi wujuhihim àmà dá wọn mà pẹ̀lú fífunfun ojú wọn ojú wọn funfun lọ́jọ́ tó ju òdúdú ọjọ́ tí ojú àwọn èèyàn òdúdú birikiti tí ó sókùn ojú àwọn ọmọ àlìjáná ọmọlẹ̀ yóò máa kọ́ ní ti dáadáa báwo la wá ṣe ní dáhùn mọ̀ fún àwọn eléyìí ojú tí wọ́n ń kọ́ àwọn eléyìí ojú tí wọ́n sóògùn wọ́n dá wọn mọ̀ pọ́ ọmọ àlìjáná làwọn eléyìí ọmọ aná làwọn eléyìí. Ibn Abbas radiyallahu anhu ọlọ́lọ́wọ́n bá gbé wọn sí àyè yìí o torí kí wọ́n lè dá ẹni tí ń bẹ lálẹ́ jẹ́ nàmà. wọ́n sì lè dá ẹni tí ọ wà nínú nàmà wọn máa dá wọn ọmọ námà pẹ̀lú sísókun ojú wọn yóò sókun birikiti ni kí wọ́n lè bá a máa ṣáàdì ọlọ́run níbi pípé káwọn ọjọ́ kan nínú àwọn ẹni tí wọ́n wọ̀ náà wọ́n ṣáàdì ọlọ́run pé mọ́sáwá náà lọ́ máa náà pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá kí àwọn ọmọ àlùjánnà wípé salamun alaykum ọlọ́lọ́n kọ́ máa bá yín ẹ̀yin kú oríire lam yadkhuluha wa hum yatma'una an yadkhuluha wọn ò tí ì wọ àlìjánà ṣùgbọ́n wọ́n máa sojú kòkòrò àti wọ àlìjánà wa dakhiluna insha allah bọ́lọ̀ ń wọn padà wọ àlìjánà náà wọn ò tí ì wọ wọn sì sojú kòkòrò láti wọ táwa lẹ́yìn náà tí ó sọ pé òun sojú kòkòrò láti wà lìjánà àbẹ́yìn sojú kòkòrò kí lèyìn abẹ́ pé òun sojú kòkòrò láti ọlọ́mọsí alọ́mọaná àwọn kan á ní àwọn òsín lọ́hùn torí pé àwọn fẹ́ wà lìjánà àwọn òsín lọ́hùn torí pé àwọn fẹ́ wọná kí á lẹ́ ń kí láwọn wáyọ̀ ní ọlọ́ọ̀ni lọ́kè kí á nìyọ̀ ní ọlọ́ọ̀ni tẹ̀ wáyọ̀ àwọn tọ́rí kọ́ nìyọ̀ àwọn tí ọ̀gbẹ́sìn yẹ kankan bàbá kan ti kó tẹ̀síwá lọ tó kó sọ́run ó ti parí irọ́ lásán àwọn sọ̀hábà àwọn sọ pé ẹ má gbàgbé o pé la tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam ká má bàa wọ náà ẹ má gbàgbé pé ń ṣe la tẹ̀lé ká má bàa wọ náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ oníbèrè jọ́wà mọ́ ń fẹ́ kọ́ sọ nǹkan kan fún mi tó yẹ kí tí mo bá ṣe yóò gbé mi wà lìjẹ́ nà tọ́ba jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni gbogbo eléyìí sànà bí ò fún un tòwọ́n á gbé ẹ̀yìn ń sin lọ́hùn pèsè kẹ́lẹ́ bá wà àlìjáná kò búrọ̀ ẹ̀ sàmì èkejì ni kún fún yín ìfẹ́ yín mẹ́kejì rẹ̀ náà ní náà ọlọ́mọṣà wà lọ́mọ náà torí ẹ̀ láì tí wà àlìjáná wọ́n máa sọ̀tún kòkòrò àti wọ̀ ó tó wọ̀ ó tó wọ̀ nísìn ayé yìí làwọn wáyé nínú ilé ayé àwọn kan gbádùn àmì nínú ilé ayé àwọn nǹkan tí ojú rí tí dùn mojú ọ wà mẹ àwọn tètè gbọ́ tí dùn méjì wà mẹ àwọn tọkàn arò tí dùn mọkàn ọ wà nínú ilé ayé tó alẹ́jẹ́nà yìí ntẹ́tí ọ̀gbọ́rí dáadáa wà mẹ́ ntójú òrírí dáadáa wà mẹ́ ntọ́kùn òròrí dáadáa wà mẹ́ wọ́n á ní ìwọ ọmọ èèyàn láàrin dáadáa táyé tó ti rí àti dáadáa tàlìjánà tó ti rí tó ti má bó ṣe rí èwo ló fún lọ́la jù èwo lẹ́yìn fún lọ́la tàlìjánà la fún lọ́la tó ti bá ti rí ṣùgbọ́n àlè ràlìjánà láì ti kù àlè ràlìjánà láì ti kù bíi ti ká tọrọ kú ká tó kú kọ́ ọ. ẹn pé torí pé a ti fún ta àlùjáná ka káwa máa tọrọ pé a fẹ́ kú àlùjáná kíákíá torí kọ́ di bọ́ọ̀lù ọ̀yà mi nígbà tí èèyàn bá pọ̀ rárá o èsì ṣe mọ́ọ̀lù ẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́dà àwọn gan ti ń tó wọ̀ wọ́n ń tó wọ̀ ni àwọn náà rí kókó ayé ọ̀gbà wàhálà ká máa tira wa ká máa lera wa lárí tòbó wàhálà wọn ìsáré wà àlìjánà ǹjẹ́ tí lè báyìí wa a rí i pé àlìjánà yẹn oníkàlùkù ń sojú kòkòrò rẹ̀ ìdínú tá a fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ tá ìṣẹ́ bọ́ọ̀tì tá a fi gba nabi Muhammad sallallahu alaihi wasallam ńkọ́ tá a máa sìn tá a ń tẹ̀lé lánàá rẹ̀ ìdínú tá a fi ṣe salawatul khams yọ zakat tá a fi ṣe tá a sì fi ń ṣe hajj albayt torí pé àgbọ̀ ọlọ́mùbọ̀ afẹ́ wà lìjẹ̀nà ọlọ́mọ sì lè wọ̀ wá. لم يدخلوها وهم يطمعون الحسن البصري رحمه الله وني والله ما جعل ذلك الطمع في قلوبهم إلا لكرامة يريدها بهم ọlọ́wọ́n bọ̀ sàdédé mú wọn máa sojú kòkòrò àti wà àlùjáná àfi nítorí pé ọlọ́wọ́n fẹ́ pọ́n wọn lé ọlọ́wọ́n fẹ́ pọ́n wọn lé pẹ̀lú àlùjáná ọmọ aná ń sojú kòkòrò àti wà àlùjáná sẹ́wọ̀n ká lè kún ìyànà tó bá ṣe pọ́ ọmọ aná ní bá ń sojú kòkòrò àti wà àlùjáná nígbà tó ti dájú pé náà ní ọwọ́ sẹ́wọ̀n ká lè kún ìyànà because máa ṣe ń jí ìyànà tó máa rántí pé àwọn kan máa ń jẹ gbádùn so eléyìí وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار gbogbo ìgbà tá a bá yí ojú wọn sí ọ̀nà àwọn ọmọ náà tá a bá yí ojú wọn tí wọ́n rí pé wọ́n rí àwọn ọmọ náà nù yá. qalu rabbana la taj'alna ma'al qawmi zalimin. wọ́n pe ọlọ́run pé ìwọ olúwa wa ìwọ olúwa wa gbogbo ẹni tí wọ́n fẹ́ ká dùn wọ́n gbà kọ́ máa pe ọlọ́run pẹ̀lú ya Rabb. ya rabbi ìmọ̀ àti kádùá ó tètè gbà qalu rabbana wọ́n pe ọlọ́run ní pípẹ́ tí máa jẹ́ kó tètè dáyàn lóhùn pé ìrẹ́ olúwa ẹlẹ́dàá wa tẹ̀mọ̀ àwọn wọn ò sì tí ì dà wọ́n síná wọ́n wá rí ìyà tí ọmọ ń jẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ wá sọ pé ìrẹ́ olúwa ẹlẹ́dàá wa. لا تجعلنا مع القوم الظالمين má dà wá pọ̀ mọ́ wọn alábòsí yó má dà wá pọ̀ mọ́ wọn àti màbítẹ́ kó wá sí àmì mẹ́jà wọná. Ibn Abbas ó ní kò túmọ̀ sí pé wọ́n ti wọ nánà ó ní ọ̀wọ́ rírí tí wọ́n rí wọn ni tí wọ́n rámì ojú wọn sẹ́sìmọ̀ pé mọ́lẹ̀ ní bẹ fáwọn tiwọn àwọn ọmọ náà tí wọn ojú tí wọn dúdú àwọn ọmọ àlìjáná ìmọ́lẹ̀ níwájú àti lọ́tún wọn àwọn ashabul araf ìmọ́lẹ̀ ọbẹ̀ lọ́wọ́ tiwọn ojú tí wọn dúdú pọtì ìmọ́lẹ̀ tí wọn tó ti àwọn ọmọ àlìjáná tán ti mà dájú pé àwọn wà àlìjáná torí ẹ̀ wọn ò mọbi tí ọ̀rọ̀ àwọn ọjà sí ìní tó bá ti wá ara àwọn ọmọ náà pẹ̀lú àmì tí ń bẹ lójú wọn wọn máa sọ pé rabbana la As-Suddi oníjọba kó àwọn ọmọ náà kọjá ni wọ́n kó àwọn ọmọ náà kọjá lọ sínú náà táwọn táwọn tó wà lórí òkè yẹn tí wọ́n bá rí wọn wọ́n ní wọ́n lọ́mọdé àjọ kan nù wọn gbogbo ètò bá wù kọ́ jẹ́. Ikrima ó ní wọn jẹkun orí náà ni wọn á rí àtàwọn ọmọ náà jẹ àti bí wọn ṣe ń ké wọn á wọn lọ mẹsẹ wa lọkàn nínú wọn Abdurrahman ibn Zayd ibn Aslam ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní wa idha surifat absaruhum talqa ashabin nar ó ní ìtumọ̀ rẹ̀ ní pé tí wọ́n bá rí ojú wọn tó dúdú birikiti tí ẹ̀yìn ju wọn tóun dàbí arú wọn mọ̀ sọ pé rabbana la taj'alna ma'al qawmi adh-dhalimin ẹ̀rí pé láyé ń bí tẹnìkan bá ń bínú tẹnìkan bá ń bínú tẹnìkan sì ń rẹ́rìn láì gánà ìwọ òbínú òsì rẹ́rìn máa rí kí tó bá wojú ẹni tí ń bínú wọ́n lọ má jojú mi orí ibi tẹ́lẹ̀ yìí <laughs> orígbà tí ń bínú ojú èèyàn máa rẹwà púpọ̀ abẹ́ẹ̀kọ́ ẹni tí ń bínú tó bá gbé díngí tó ra pé masha Allah la quwwata àbí ògbélá a'udhu billahi minash shaitani rajim sójú náà lọ́dà bíi ti ṣètọ́ ẹni tí o ti wàá bínú tí o sì ti máa rẹ́rìn tọ́ba wojú ẹni tí ń bínú yóò ní a'udhu billahi minash shaitani rajim tọ́ba wojú ẹni tí ń rẹ́rìn masha allah la quwwata illa kátó wàá pọ̀ máa ná èèyàn tí ì fi tó ń lọ tiẹ̀ ọkàn rí tán kú àwọn kan máa dà wọ́n sùn ṣé inú ẹnìkan wàá dùn wọ́n tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ará ni kó tiẹ̀ máa lùlù fáwọn lónìí ẹ́ kò sẹ́ni tó jẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ń kó yẹn lọ lóná wàláhì ìbànújẹ́ yẹn ó ti pọ̀ jù. àní wọ́n ti àwọn èèyàn bọ́ọ̀lù bọ́ọ̀lù lásán nípa wọnú àwọn ẹ̀ kí ló dé tẹ́ mú kó tó wọ́ bẹ́ẹ̀ wọ́n sì bù sẹ́kù. wọ́n jẹ́ wọ́n méje àwọn kámẹ́rà wọn gbé kámẹ́rà sí wọn lójú pé ṣé wọn náà ṣé wọn náà sunkún àbò sunkún ṣé wọn <laughs> subhanallah bọ́ọ̀lù ilé ayé tí ọ̀já mọ̀ kankan wọn wá ń ronú bó láti máa rìn títí ìlú wa báyìí ha àbùkù kan wá o wọn ò ṣe bẹ́ẹ̀ jẹ́ wá bẹ́ẹ̀ rí o kódà wọn ò jẹ nàìjà bẹ́ẹ̀ rí ẹ̀ má jẹ nàìjà bẹ́ẹ̀ méje ní bá so kódà ẹnìkan ọ̀fẹ́ pera rẹ̀ lọ́mọ orílẹ̀-èdè torí pé wọ́n jẹ wọ́n bọ́ọ̀lù rọ́ bó alẹ́ níta ni ẹ máa kó a wàláhì tí nǹkan kan bá tún ju ẹkún lọ tí nǹkan kan bá tún ju lọ tí nǹkan bá lọ tí wọn ọjẹ torí pé iná a ọlọ́dà kò má sí wa lọ́ọ́ máa ná bẹ́ẹ̀ bá jọ rẹ́rìn pẹ̀lú ọ̀rẹ́ tẹ́jọ jókòó dínà kọ́mọ́ àmọ̀ dáná lù ọ́ àmọ́ fẹ́ náà ni ẹ̀ta náà bá dàgbọ́ sóòtún rẹ́rìn má òní rẹ́rìn má ọ́ dojúrú lẹ́kẹ́ náà àbórí ẹ̀ dàrú sọ ọbẹ̀ tí náà tómi ní. subhanallah báwo wá ni tó bá bu nánà tó dá lù ọ́ ọ̀tá wọn bẹ̀ẹ̀bẹ̀ láéláé ni báwo máa tó ṣe fún baba ńlá wa baba ńlá rẹ̀ tó ṣe fún baba ńlá wa ọ̀dà náà dùn bó wá ni wá ni wọ́n kó yín lọ́nu náà inú rẹ̀ wàá dùn ah ìbànújẹ́ yẹn ó ti pọ̀ jù ìbànújẹ́ yẹn ó ti pọ̀ jù ìjọ kan nínú náà ìjọ méjì ọlọ́dàkùn méjì àmọ́ because ọ̀nbẹ́nu mùsùlùmí náà tí ọkọ̀ wọ nánà tí ọkọ̀ wọ nánà torí ní ìsìn dáadáa ṣe dédé àìdá ọlọ́mọ ni wọ́n kó yẹn sí náà ń kọ́ àìdá tó pọ̀ ju dáadáa lọ ọlọ́ni wọn lọ fi náà rí wọn fi rí wọn fi rí àìdá wọn torí pé àwọn ọ̀daràn ò ní wà lìjánà ok àìdá rẹ bó ṣe wá tó àbí bó ṣe kéré ma ìjọ mélòó lọ àrò tó ṣe ó lè kádùn bí wọ́n bá ti wá fifty years ló ṣe a'udhu billahi minash shaitani rajim la yamutu fiha wala yahya orí ibùkọ́ torí ẹ ó pọ̀ ó kúrú nínú ná ọlọ́mọdé àmọ́ ṣé wàá rí nǹkan kan tá a mójútó torí ẹ máa ń kádùn ó lè gbà wọn náà wọn náà lọ ràn àdúrà lọ́wọ́ kókó nǹkan tá a gbọ́dọ̀ mójútó téèyàn ò fi ní ṣègbè ó náà ní al-ikhlas àfọmọ́ ẹ̀sìn wà fọlọ́ gbogbo dábàá ti ṣe jáma sí nítorí tọ́lọ́ eléyìí máa ràn yẹn lọ púpọ̀ kìí jẹ́ kéèyàn ọ̀wọ́ náà torí pé gbogbo dábàá sí nítorí tọ́lọ́ ni wọ́n ò rí gbé sórí òṣùwọ̀n gbogbo tí a bá ṣe nítorí tọlọ́run kò ní dórí òṣùwọ̀n torí kò ti pàdánù rẹ̀ látàyè bì ṣe eléyìí tá a bá mójútó tá a sì sọ ahọ́n wa tá a ṣẹbọ sọ́lọ́run pẹ̀lú ògbó ọlọ́run ọ̀rọ̀ èèyàn ní jásá burúkú rọrùn kọ̀ láti kó ọkàn níjànú ọkàn máa fẹ́ bí kó ṣe gbogbo ń tọ́ bá ṣe nítorí èèyàn wọ́n lọ́mọ wa kọ̀ fọ́kàn rẹ pé àní ní gbàsẹ̀ torí ọlọ́run lèmi ò ṣe ṣe torí ọlọ́run ní ṣe ṣe torí ọlọ́run ní ṣe ṣe. wọ́n lè máa yìn ọ́ lórí tó ń ṣe láyé mẹ́jẹ̀ ọ́ jẹ́ pé yíyìn tí wọ́n ní wọ́n ti torí rẹ̀ ṣe tó ń ṣe torí ẹ̀ ń bá yìn ọkọ yọ̀fẹ́ kó mẹ́ kó kó mẹ́ kí ni kí ni fẹ́ bara yín sẹ́jẹ́ fẹ́ bá yẹn sẹ́jẹ́ ó tulẹ̀ ìsìnkú wọn máa yàn àtúnjókòó ó tún wá fẹ́yìn ó tún wá fẹ́ máa fẹ́ látẹ́gùn túmọ̀ sí kọ́ daran ni ọ́ àníyàn rẹ̀ ń hàn ní òṣèṣì rẹ̀ ikhlas torí ẹ̀ lọ́kàn nínú àwọn Sufyanayn Ath-Thawri àbí Ibn Uyayna ó ní nǹkan kan dàmí láàmúláyé ibi ọkàn mi torí ẹni tó bá fẹ́ wà lẹ́dẹ́nà kò ní ìsinmi láyé yìí o wàláhìtàláhì kò sí ìyẹn gbọ́dọ̀ máa kọ́ṣàn ẹ̀mí rẹ̀ torí ọlọ́run mo sì fẹ́ ṣe torí ọlọ́run mo sì fẹ́ ṣe ibi tẹ́sí ti rí pé ìkíláàsì sọ̀wọ́n wò náà ni pé mélòó lẹ lè ṣe nínú ìjọsìn ní kọ̀kọ̀ níbi tẹ́nìkan ò ti rí yín ó kéré púpọ̀ torí pé ìkíláàsì sọ̀wọ́n eléyìí ni ó sì sẹ́kù ẹ gbọ́ wa rajulun tasaddaqa bi yamini fa akhfa hatta la ta'lama máa tó ń fi kó yẹmí ẹni tó ná tó fọwọ́ ọ̀tún rẹ̀ náwó fún yẹn ó sì wáá gbé pamọ́ sí ọwọ́ sí èjìká kan náà ló di ọwọ́ ọ̀tún àti tòsì mú fa èjìká èèyàn kan náà ni ló di ọwọ́ méjèèjì kò sí bẹ́ẹ̀ sì múùbù ọwọ́ ọ̀tún títòsí náà ní fẹ́ múùbù ní bọ́lọ̀ ṣe so wọn pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó gbé ní tó fúnyà ó gbé pamọ́ fọwọ́ sí kò jẹ́ kọ́ wó sí orí so eléyìí ìbẹ́nu ẹjọ́ bẹ lábẹ́ bòjú ọlọ lọ́jọ́ tí ò sí bòjú àfitọ́ lọ. bákan náà wa rajulun dhakara Allaha khaliyan fafadat aynahu ẹni tó dá nìkan wà níbi kan tó sì rántí Ọlọ́run tí omi jésì ń dà lójú ẹ̀ ní sèké lójú àwọn èèyàn torí pé lójú àwọn èèyàn ó lè má jẹ turu ọlọ́run bí lè má mú ti ṣe sọ láti ní ó kí alukurani títí títí tí kò gbọ́n lẹ́kún kò pa lẹ́kún òun abẹ́rẹ́ sí sádùá <laughs> pé ọlọ́hùnmá so sẹ́mi kọ́ àwọn yóò mọ pé ṣètò ìtọ́ lọ́run wa lẹ́kún yìí nígbà tí alukurani ò pa wá lẹ́kún àrònú nípa tó lọ́n sọ ká sunkún àwọn ẹkún adé sẹ́mi pé eléyìí kọ́ wọ́n láti jọ́ sáwàdà ní ìsìn ọwọ́ aago mímbà rọ fẹ́ ṣe kútúbà lọ́ba kọ́kọ́ kú sẹ́kú ná ṣe iléèwé ṣe dírámà al-ikhlas ó pàtàkì wa rajulani tahabba fillah ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ tó wà nù àdìdí ń tọ́ka sí ikhlas àti àwọn ẹni méjì tó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ọlọ́ torí ọlọ́ torí gbogbo ń tá bá ṣe ń torí ọlọ́ nìkan ní máa ṣẹ́kù ẹ dákun ẹ jẹ́ àwò wò lójúmọ́ kan gbà jì kéèyàn ó ti ẹ̀sìn ẹ̀gzáàmù fúnra rẹ̀ kó tó di pọ́lọ́ wọn bó gbé wa sórí òsùn lónìí láti gbà tí mo ti jí ẹ wá wò pélébé kan ẹ yà á síbẹ̀ àwọn dáadáa tí mo rí ṣe tí mo sì ṣe nítorí tọ́lọ̀ èyí tó dàbí ìgbà tí kìí ṣe torí tọ́lọ̀ àwọn àìdá tí mo ṣe ẹja máa tíkẹ̀ káwọ̀ ká fi tọjọ́ kan ṣàpèjúwe oṣù kan káfíntó sùkàn sàpèjúwe ìgbésí ayé wa káwo wò sára àlùjáná wà bá nílé wọ torí pé ọ̀rọ̀ wa lọ́rùn a mọ̀ pé iṣẹ́ wa ná lásán kò tó gbé wa wà àlùjáná àfi kíkẹ́ ọlọ́run tó kún ṣùgbọ́n iṣẹ́ yìí pàtàkì wànúdú antilkum aljannatu urithumuha bima kuntum ta'malun wọn pe àwọn ọmọ àlùjáná jọ gbé dàgbé àǹkà àlùjáná nù ajogun rẹ fún yín nítorí ntẹ gbélé ayé ṣe ok náà ní gbogbo wa náà rí ẹ dákun èwo tí kìí ṣe pa ìdá wa lọ́pọ̀ ìdá wa lọ́fẹ̀ẹ́ pé ẹnu yìí báyìí wàhálà alákòóbá tó tó sí ọkàn kò dúró dédé ọkàn yìí fẹ́ ṣe nǹkan torí tọ́lọ́n nǹkan méjì tá a lè sọ tá sọ abẹ́ wa kan ọjọ́ kan péré kó o fi lè máa kan péré ìwọ ò nídìí láti kọ o dáadáa àìdá dáadáa nítorí tọlọ dáadáa kìí ṣe nítorí tọlọ kàwọ kọ wá sí ńgbà tó bá sùn pé ṣé dáadáa tí mo ṣe nítorí tọlọ lọ́pọ̀ jù ni àbí dáadáa tó tàbí ìgbà tí ń ṣe nítorí tọlọ àwọn àìdá tí mo ṣe ń kọ́ o ìdíjà fìrí pé àìdá tó bá jẹ́ déédéé dáadáa àjẹ́ pé aláìdá lèèyàn ibẹ̀ náà làwọn náà ti gẹ́tì pé àìdá tá à ń ṣe ti pọ̀ jù àìdá táǹsì ó ti pọ̀ jù nísìnyí mọ́tò ń bọ̀ mọ́tò ń bọ̀ lórí highway so tírélà ń bọ̀ báyìí ẹni tí wọ́n ń gbé mọ́tò kékeré bọ̀ wọ́n á wò pé irin tírélà yóò bọ̀ làmù torí bí ká máa rìn ká máa yára náà láksidẹ́ǹtì ti máa sa àwọn ọkọ̀ kéékèèké tọ́ òun bá fẹ́ ṣe overtaking ibi tó ti fẹ́ ṣe overtaking ó rí i pé ọ̀nà tọ̀hún ọ̀dà àwọn ẹni tí ń bọ̀ báyìí kò sẹ́nìkan wọ́n fẹ́ overtake wọ́n sì ń gbé machine bọ̀ kọ́kọ́ lọ kò ẹ rí pé ó ti di èébú sẹ́nu èébú ti pẹ́nu olórí ibú rẹ ọjọ́ ìyá tó yá ẹ yá ẹ ẹ kí ni níbo ló ti wá pàdé eléyìí ọmọ ti wá sọ fún pé à ni dákun forí jì mí kò tún sípàdé máa ń gbà mí ó di gbèndé àlùkìyà ẹ wá dúró rẹ tó ti ṣẹlẹ̀ ẹ wá dúró ẹni tá a ti fẹnu sáátà tá a tí ò rọrùn pé ká pàdé má láyé yìí sì ni ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀yàn kò sáforíjìn látọ̀dọ̀ ọlọ́run tààrà lórí àwọn ẹ̀ṣẹ̀ yín àfi kẹ́ni tó ọ̀sẹ̀ ó foríjìn torí ọ̀rọ̀ èèyàn sí èèyàn ni kálukú ń fẹ́ láti gba tiẹ̀ lọ́dọ̀ ẹnìkejì bóyá yóò tiẹ̀ jẹ́ ṣe sábàbí kún ọ̀rọ̀ náà lọ níjọba ìdá òkèèyà gbà tó sì jẹ́ pé wọ àtòun níwájú ọlọ́run ẹrú náà gbogbo yín jọ jẹ́ yọ gbẹ̀sán fún kálukú ìdí ni ẹ rí i pé irú àwọn nǹkan báyìí irú àwọn nǹkan báyìí irú àwọn nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ pọ̀ ẹni tí èèyàn ti ṣe àìdásí pẹ̀lú ẹnu tí ò súnmọ́ pàtó ríra ọmọláyé yìí ọlọ́run lọ́mọ yìí wọn mọ adé mọ agbè wọlọ gbogbo ẹni tí mo ti búrí dákun forí jìn gbogbo ẹni tí mo ṣépè fún dákun forí jìn ok possibility wà kọ́ ẹgbẹ́ àdúrà tí mo ṣe tí mo ṣe tí mo ṣe tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ bóyá Ọlọ́run lè wò ó kó fi wá ṣàtúnṣe láàrin wájú ọ̀gbẹ́ndà òkè àmọ́ wípé òun náà ti tọrọ àforíjì fún ọ tọrọ fún ọ tọrọ fún ọ torí rẹ kò sí ọ̀rọ̀ lórí eléyìí mà ok ẹ wá wá dúró ètè mi ó fi máa ṣàdúrà fún mélòó mo ṣe fórí ara mi ìfẹ́ni tá a fẹ́ là á máa bú ibẹ̀ ni tá a fẹ́ là á ṣépè fún bó ló ṣe tún á jẹ́ pé ẹni tó ń bú tó ń ṣépè fún ló tún á máa ṣàdúrà fún tàn kó ọlọ́kú bára rẹ̀ rẹ̀ ló ṣe jẹ́ pé ẹnu wa yìí téèyàn méjì bá jà tí wọ́n bá ń jà tí wọ́n ń búra wọn ẹ dàpọ̀ ìrora gbé téèpù kẹ́ máa téèpù ọ̀rọ̀ wọn ó sì rọrùn ní sunset ẹ téèpù ẹ̀ tí wọ́n bá wá jà nǹkan ẹ wá pè kíní kejì wọn pé ẹgbọ́n tẹ̀ ń sọ wàhálà ọgbọ́n tó sọ yóò sì fọ ọbọ ojú yóò fọ ọbọ orí pé èmi mọ́ sọ bẹ́ẹ̀ gbogbo ẹ mọlẹka sì ń kọ gbogbo ẹ náà ń kọ gbogbo àwọn ọ̀rọ̀ tó lè tó lè sọ yẹn tó máa ná rọrùn àwa sì fẹ́ wà lìjẹ náà rọrùn tó gbogbo orí eléyìí kámẹ́sì tẹ̀tí sọ kò sí ikhlas kò sí ikhlas ikhlas yẹn sì pàtàkì. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ọlọ́run bá ń fún wa nírò nípa ìbáwí mi èyí tí àwọn ẹni tí ń bẹ ní orí òkè yẹn tí wọ́n máa ṣe fáwọn èèyàn kan nínú àwọn ẹni tó jẹ́ abẹnugan nínú àwọn ọ̀sẹ̀bọ àwọn ẹni tó jẹ́ ọ̀gá nínú àwọn olórí ibú kèfèrí sẹ́yìn máa pé nílé ayé yìí yàtọ̀ sí pé àwọn èèyàn ń ṣe kèfèrí sọ́lọ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn ni bàbá àṣàlẹ̀ nínú ká ṣe kèfèrí àwọn lọ̀gá nínú ká ṣe kèfèrí àwọn ẹni tó wá wà lókè yẹn wọ́n wá rí àwọn ẹni tó wá ti dámà nínú àwọn ọ̀daràn tó yẹ kí láyé ń bì àwọn lọ̀gá nínú ká ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n ti wá rámì lójú wọn lónìí pọ̀ máa ń ná ni wọn tọ́ba ara mi lójú wọn kọ́ máa náà ni wọ́n wọ́n mọ̀ wá sọ fún wọn pé ma aghna ankum jam'ukum á tí pé gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó láyé òun bẹ́ẹ̀ ṣe lọ́mọ lẹ́yìn tó tí wọ́n máa wọ́ tẹ̀lé tí wọ́n máa sọ pé àbẹ̀lẹ́yìn bàbá mi mi kún un lé mi síbẹ̀ ṣe pọ̀ tó òun kò lè gbà yín lẹ̀ lónìí kò sí yín láǹfààní kan wa ma kuntum tastakbirun àti wípé ìgbéraga yín tẹ̀sẹ̀ látàrí igbá ẹ̀pọ̀ ìgbéraga yín tẹ̀sẹ̀ látàrí igbá àwọn ọmọlẹ́yìn yín wọn ò ló ń kà kò lè fi nǹkan kan gbà yín lẹ̀ lónìí nínú yọ̀ọ̀lọ̀ ẹ̀wọ̀n kí yẹ̀yẹ́ nu ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ̀yin ni bàbá àṣàlẹ̀ wọ́n ní ìwọ ni abọ́ rẹ̀ ọ̀gá nídìí à ń bọ̀ rẹ̀ ìwọ ìwọ ni. ọ̀gá wọn ní lady ìwọ àgbà wọn ní a máa gbáwo mi ìwọ tí gbáwo mi torítorí gbogbo àwọn dáridári wọn lọ́jọ́ yẹn pé ah, ẹ sì ṣe sọ̀rọ̀ ara yín ẹ ẹ rántí ọ̀báyíwá kánápò kò sí tẹ́ẹ̀fì subhanallah kò gbogbo bẹ́ẹ̀ sì pọ̀ tó yín lọ́wọ́ ẹ̀yin náà dẹni tó jìyà báyìí ẹ̀yin náà dẹni tó tó báyìí gbogbo gbogbo wọn náà gbà bẹ́ẹ̀ náà ni àwọn afọ dáràn tó yẹ pé àwọn náà bọ ni wọn ń ṣe tán tanra wọn jẹ tán tan àwọn èèyàn jẹ pẹni Ọlọ́run làwọn ẹni àṣetọ ní sí ni wọn gbogbo wọn náà gbà gbogbo ẹni tó bá rí wọn jọ pé ní àgbẹ àwọn kòtò kọtàbí kọtàbí ẹjẹba ẹni tó náà bá wá sí nílò wọn á máa ṣe ìwọ ọ̀daràn yẹn ló kù dẹdẹ kó kú lọ lọ́wọ́ bá yọ ọlọ́wọ́n bá yọ bí baba kanu baba kanu lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ so baba yẹn wọ́n lọ labọ́ rẹ̀ so ọmọ ọmọ jẹ́ mùsùlùmí tó dúró déédéé wọ́n tẹ̀lé súnà ọmọ ti ṣe wáàzì fún baba wọn pé gbogbo ìtẹ̀ ń ṣe ẹ̀ mọ̀ wọ́n náà ni bọ́ọ̀rẹ̀ bọ́ọ̀rẹ̀ báwo ọ̀rẹ̀ wúlẹ̀ mọ́ baba bá sì gbọ́ bàbá bá gbà yàtọ̀ sí wọn bàbá alágídí lónìí ẹ̀yọ̀ ta ni ọmọ sí wáàzì fún ta ni ọmọ tí mo bí lọ́mọ sí wáàzì fún ta ni lọ́sẹ̀ fẹ́ lómi àwọn bàbá tó lọ́n kórìí ibú máa ń gbà mí wọn ò ní gbọ́ bàbá eléyìí gbọ́ gbà bàbá bá kéde fún ọba ìkó mẹ́rin pẹ̀tọ̀ òun tó ń wọ òun ọ̀bọ rẹ̀ máa o ọ̀bọ rẹ̀ máa Allahu Rabbul Alamin ló wọ́n máa sì tọ́ pé à láyé ń kọ́ tipátipá ló fi bọ́ torí pé torí pé ilé yín nílé abọ́ rẹ̀ àwọn bàbá rẹ̀ ní í ṣe kò bàjẹ́ lójú àwọn bàbá rẹ̀ kò gbọdọ̀ bàjẹ́ lórí ẹ̀ tọ́ bàbá yìí ọ̀sán lòun ò ṣe máa ń tó wọn wọn bá lọ́dà tó bá jẹ́ bẹ́ẹ̀ kó kókó lè rẹ̀ torí ilé abọ́ rẹ̀ nù ilé òòsà ilé àwọn olóòsà ni wọ́n ò sì sòòsà mọ́ kí lọ́ọ́ fẹ́ máa gbé ilé òòsà sí bàbá bá kú mẹ́ẹ̀ wọ́n sàtún fìtínà bàbá wọn mú ti má lé bàbá arúgbó pé àlọ́ fìtúláàsì bò sàṣẹ́ bàbá ìsìlẹ́mi òṣòṣà máa ó tẹ̀wọ̀n kí tọ́lọ́ ń bá fẹ́ jẹ́ yóò sóríire bàbá tó ti gbó burúkú ọ̀sán ló ń wò sí ma ìsìláàmù bí ọ̀rọ̀ àwọn Bilal nù ahadun ahad wọ́n sì fìtínà bàbá yìí débi at the end of the day wọ́n tú bàbá lẹ̀ kọ̀pẹ́ kò jìnnà ni bàbá kú lórí islam ẹ wá wérò níbi sọlátù janaza sí bàbá la torí inú gbogbo mùsùlùmí dùn pé mùsùlùmí lè kà sí bí fà wọ ìdí ẹbọ ni wọ́n lọ ń tiẹ̀ ìdí ẹbọ lọ lọ abọ́ rẹ̀ kọ́ bàbá abọ́ rẹ̀ ẹ wùjọ́ gbẹ̀ndàlùkìyàmù bójú ọba ṣe ti bójú ọba ṣe ti bàbá ń bàbá ẹ wá wò bọ́lọ̀ ṣe wá sànù rẹ̀ ẹ wò bọ́lọ̀ ṣe sànù rẹ̀ ní wákàtí gbẹ̀ ọlọ́run ọba là ẹ̀yin tẹ́ wá sẹ́kù ń di ẹ bọ́ tó lórí tẹlẹ́mù yẹn jẹ́ túba gbọ́ba kan kíní kankan ayé lásán nípa wàláhi tàlá ayé lásán nípa ẹ̀rẹ́ tí ọjọ́ tó lọ́wọ́ bá sọ nípa rẹ̀ pé khuduhu fagulluhu thumma al-jahima salluhu. ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ọjọ́ tó náà sọ pé ẹgbàá mú ẹsọ àjàgà sí lọ́rùn ẹ tó wá sọ sínú sẹ́kẹ́sẹ́kẹ́ tó sì pé gígùn rẹ̀ ìgbọ̀nwọ́ àádọ́rin kí ló dé torí pé kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni orí délé kátúbá lónìí ọ̀sán o ká má tanra wa jẹ o ọjọ́ tí wọ́n wá rí àwọn ohun èèyàn ńláńlá láyé àwọn tó gbélé ayé sẹ́lọ̀n tí ò gbélé ayé sílọ̀n táwọn ashabul araf àwọn akẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí nǹkan mìíràn àwọn nu bá àwọn ló kọ́ lókì ṣé gbogbo àwọn ọmọlẹ́yìn yín wọn ò tó gbè yín jà lónìí wọn ò tó gbà yín lẹ̀ àwọn náà mọ̀ sọ pé yà wá lẹ́nu sí wá ń kàyéfì gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wa àrí wọn mọ̀ à oníkàlùkù tiẹ̀ ti wọ̀ ọlọ́run tiẹ̀ ti wọ̀ ọlọ́run ṣe é mọ̀ pé lọ́jọ́ yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ ṣe ni pé á orí ibú òun ọba àmọ̀ ti jẹ́ báyìí tó òun ọba mọ bàbá olórí ibú tó ń tẹ̀lé láyé wàláhì tọ́lá. يا ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني Ah, tó bá jẹ́ pé mo mọ ní bá ti mú lágbájá léyìn àti mo ń tẹ̀lé olóṣì mi lọ́nà ìsẹ́lá ìgbódodo láyè ṣùgbọ́n ní òjé ń tẹ̀lé ọlọ́mọ ti wá bẹ́ẹ̀ o وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل والله أسواجوا وقالوا لا تلي أولو سوالنا ربنا آتهم ضعفين من من العذاب والعنهم لعنا كبيرا àdìpẹ̀lẹ̀ ìyà ni kò fi jẹ àwọn tiwọn ọlọ́run bá ní làánà wọn ní làánà ńlá ẹ àbúrò má ṣẹ̀ṣẹ̀ jẹ́nu rẹ̀ yàn tìyẹ náà ti bọ́ ọ báyìí torí ẹ ìwọ sì jẹ abá wọn kú láyé ọba wọn kú ní láyé pé táwọn ṣe ìjọ ọba da ọlọ́run ni ọ̀dàjọ kọ́dà ìlú mi ibi títí dáná yọ sọ pé èmi ní dáhùn fún wájú ọlọ́run ẹ́ ìwọ gẹ́gẹ́ bíi taari ó níbi tẹ́ran wà ló ń gbà kèsè bíi tẹ́gun wà láyò wọn rẹ jẹ wàá gbà ó rò pé lè ayé ó rò kirikiri ṣe kirikiri jahanna iná jahanna ọlọmọsí wa lọmọbẹ wọn máa sọ fún ọ pé pípọ̀ yín àti pípọ̀ àwọn ọmọlẹ́yìn agbẹ́rùgbọ́n yín kò sẹ́yìn láǹfààní kò هؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة sibáwọn ẹni tẹ́ ń fọlọ́ ń búra nílé ayé pọ́lọ́wọ́n bò ní kẹ́ wọn ni tọ́lọ́wọ́n bá wa kẹ́ àwọn ìsáwọn eléyìí lọ́lọ́wọ́n wa kẹ́ àwọn abisokoto ṣóńṣó àwọn abisokoto péńpé àwọn abisokoto jákúté wọn mọ̀ fi ń ṣe yẹ̀yẹ́ láyé tẹ́yìn wa lọ́lọ́wọ́n kẹ́ kàlà wọn lọ́lọ́wọ́n ní kẹ́yìn àwọn tọ́lọ́wọ́n kẹ́ ni àwọn ẹni tẹ́ ń fọlọ́ búra pọ́lọ́wọ́n ní kẹ́ ni àwọn ló ti dẹ́ni kẹ́ lónìí àwọn ló ti dẹni ìkẹ́ lónìí yìí o udkhulul janna àwọn ẹni tó wà lórí òkè wọn máa sọ fún àwọn ọmọ àlìjánná tí wọn pé ẹyẹ yà wọ àlìjánná tí ń jẹ́ àwọn múmìnì wọn máa sọ fún àwọn múmìnì ránṣẹ́ ẹ wọ àlìjánná tí tóra ti rámì lórí yín la khawfun alaykum ẹ̀yin ọ̀jẹ́ ni tí bẹ́ẹ̀rù ọ̀jẹ̀ tiẹ̀ lónìí wala antum tahzanun kò sí ìbànújẹ́ fún yín lórí ẹ̀ ẹni tí ń fi ṣe yẹ̀yẹ́ kó múra sí o ọjọ́ táwọn náà fi ṣe ẹ̀yẹ pọ̀ làwọn tiwa kàn ní pé ká múra lọ́nà tí àwa tí ó yẹ ká fìyàn ṣe ẹ̀yẹ ká má tún dẹni tí wọ́n tún fi ṣe ẹ̀yẹ ń gbẹ̀dẹ̀ àlùkìyà torí kí ni láàrí pọ́ńsẹ́sì tó ṣe ń torí tọ́lọ̀ kí ni láàrí pọ́ńsẹ́sì ó kú dẹ̀dẹ̀ kó kú láàrí lọ́ba tó ṣe kẹfẹ́rí kọ́lọ́ má ṣe tiwa bẹ́ẹ̀ tọ́ ilé ìjọba. ẹnìkan sọ pé wọ́n ti sọ pé ayé làwọn ni àwọn ọlọ́run làwọn ṣe ń ṣe báwọn ṣe ń ṣe sára yín wàá ràn yà tálẹ́ni tó sọ pé ayé nìkan lẹ́ni ẹ̀ lọ́run kò sẹ́ni tí ọ̀yẹ́ kọ́ wà lùkìyà mọ́ kó lè bàa ràlìjà náà kò sì sẹ́ni tí ọ̀yẹ́ kọ́ sọ́ra fún náà kọ́ má bàa wọ̀ náà tálọ́ wá sọ fún ọ pé náà nìwọ́ wọ̀ tó mú ma nọ́mbà tiẹ̀ ẹ jẹ́ múra sọ̀rọ̀ ara rẹ̀ tó o bá fẹ́ sí ìyàjẹ́ o tètè ṣe Islam lónìí. عبد الله بن عباس رضي الله عنه أن قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أو ملايين بيت سقة وسين لانفاني لوني أقبلوا ماليين أقبلوا ماليين وسين لانفاني لوني قال ابن عباس فلما قالوا لهم الذي قضى الله أن يقولوا ní ìgbà tí àwọn ẹni tó wà lókè yẹn sọ tí ọlọ́wọ́n ọba tó ti ṣèdájọ́ táwọn ń sọ fún wọn pé ará mi kọ́ máa àlùjáná lélẹ́yìí. qala Allahu li ahli takabburi wal amwal ọlọ́wọ́n ọba wa sọ fún àwọn onígbèraga àwọn onídùúkìá lé ayé tí a máa wúra wọn. ahaulai alladhina aqsamtum sáwọn ẹni tẹ́ ń fọlọ́ ń búra lé lórí ilé ayé ni la yanaluhumullahu bi rahmah wọ́n lọ́wọ́ bó ní ọdọkọlọ lìjẹnà ọlọ́ni ọ̀sọ̀ fún ọkẹ́ wà lìjẹnà la khawfun alaykum wala antum ابن Hudayfa ibn al-Yaman ó ní àwọn tí ó bẹ lórí òkè yẹn àwọn náà làwọn ẹnìkan tó ṣe pé dáadáa ta ìdá wọn dọ́gba dáadáa wọn ò dé wọn dáadáa wọn ò tó mú wọn wà lìjẹnà àìdá wọn náà ò sì pọ̀ débi pé wọ́n wọ̀ náà làá sì gbé wọn sókè. wọn máa dáhùn èèyàn mọ̀ pẹ̀lú àmì ara wọn ìgbà tó lọ́n bá wá sí ìdájọ́ tán láàrin àwọn ẹ̀dá ọlọ́run ọba tọrọ kí tọrọ sí lọ bá nabi adam aleyhi salam wọ́n sọ pé wọ́n adam ṣebí bàbá wa sì fún wa adam wọn ni pé ẹnìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba wa ń bẹ tó ṣe kò sí ìwà ádámà nìkan náà ni ádámà ọmọ kìsì bẹ́ẹ̀ mọ̀ pé mi nìkan lọ́lọ́run fọwọ́ ara rẹ̀ dá tó sì fẹ́ ẹ̀mí sí mi lára nínú àwọn ẹ̀mí tó dá tó sì jẹ́ pé ìkẹ́ ọlọ́run ló kọ́kọ́ dọ́dọ̀ mi síwájú ẹ̀ mọ̀ ní kọ́kọ́ gbé kó tó di pọ́ sẹ́lọ̀n mọ̀ pé mi ni ọlọ́run fayaquluna la wọn ni rárá wọn nìkan náà fayaqul ádámù wa máa sọ pé máa amiltu máa máa amiltu kunha máa astati'u máa astati'u an ashfa'a lakum mi ò ma èmi ò ṣe ntó lè jẹ́ kí n rí pàápàá ntẹ̀ wáyọ̀ fún yín yẹn ni kí n rí iṣẹ́ kan tí mo ṣe láyé tó lè jẹ́ kí n wà nípò àti sìpẹ́ fún yín èmi ò lè sìpẹ́ fún yín o ẹ lọ bá Ibrahim ọmọ mi wọn lọ bá nabi Ibrahim alayhi salam adétìyí wá lọ́nà púpọ̀ apá kan rẹ̀ ran apá kan lọ ló tó fi sẹ̀rí ló jẹ́ àgbà wọn lọ bá nabi Ibrahim alayhi salam àwọn tó wà lókè nù yàtọ̀ sí ètí gbogbo wa náà tó máa o àwọn tó wà lókè nù wọn lọ bá nabi Ibrahim alayhi salam wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó sí pẹ̀ fáwọn lọ́dọ̀ ọlọ́run Ibrahim aleyhisselam wa sọ fún wa pé ṣé ẹ mọ̀ pé nìkan ń bẹ tọ́lọ̀ wọn bá mú ní khalil tó yàtọ̀ sínú àmà anabi wa Muhammad sallallahu alayhi àbí òye wa torí anabi Ibrahim sọ ń sọ pé ìṣẹ́bó nìkan ni ọlọ́run ní khalil àwa mà ṣẹ́bó ọlọ́run mú anabi wa Muhammad náà ní khalil ṣé ẹ mọ̀ pípé ẹnìkan ń bẹ tó ṣe é gbé nítorí tọ́lọ́run làwọn èèyàn rẹ̀ fi sọ sínú ná tó yàtọ̀ sí mi bí kò sí ìwọ nìkan náà làmọ̀ kí wọ́n sọ sínú ná nítorí tọ́lọ́n tó ń ṣe àwọn èèyàn sọ pé rárá ìwọ nìkan náà làmọ̀ fẹ́ kó máa àmìlẹ̀ tó kọ́ ní ha ẹ̀ ń ṣiṣẹ́ tó lè jẹ́ kí n rí ní tẹ̀m̀fẹ́ yẹn ṣe fún yín ń lè ṣe pẹ́ fún yín ń lè ṣe pẹ́ fún yín ṣùgbọ́n ẹ lọ bá ọmọ mi Musa wọ́n lọ bá anabi Musa alayhi salam anabi Musa. yóò sọ fún wọn pé sẹ́yìn mẹ́nìkan tó lọ́wọ́ bá bá sọ̀rọ̀ tààràtà tó ara rẹ̀ lẹ́ni tí ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ tó yàtọ̀ sí mi anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n anabi musa ọmọ mo rò pé yé wa torí pé nítorí lójú tí wọn làwọn ń sọ anabi muhammed sallallahu alayhi wa sallam tọ́ àwọn èèyàn ní rárá yóò ní èmi náà ò ṣiṣẹ́ tó lè jẹ́ rí nǹkan yẹn ṣe fún yín o èmi ò lè ṣe gbà fún yín ṣùgbọ́n ẹ lọ bá nàbí Ìsá wọn lọ bá nàbí Ìsá alayhi salam wọn sì sọ fún pé ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ olúwa rẹ̀ yóò wá sọ pé sẹ́yìn mẹ́nìkan tó jẹ́ pọ́ lọ́wọ́ bá dá láì ní bàbá tó ẹ pàtàkì obìnrin lásán ló ti dá tó yàtọ̀ sí mi wọ́n ní rárá so yóò wá sọ pé jẹ́ mẹ́nìkan tó ṣe pé ó máa ń lajú afọ́jú ó sì máa ń wọ adẹ́tẹ̀sán tó sì máa ń jókòó pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run tó yàtọ̀ sí mi wọn làwọn ọmọ anabi àwọn làwọn ọmọ anabi sọ aṣọ àmà àfiwọ anabi sọ aṣọ pé ana hajiju nafsi èmi gangan fúnra ara mi mo ń jira mo ń jara mi níyà lónìí ìmọ̀ bí n ṣe ṣe mi ṣe sọ̀rọ̀ ara mi ìmọ̀ bí n ṣe sọ̀rọ̀ ara mi ìyìn lè bá yín ṣe ẹ lọ bá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni wọn wà bá mi màá wà fọwọ́ mi gbáyà wọn á sọ pé analẹ́ha èmi ni màá sì pẹ́ màá wá lọ títí màá fi dúró níwájú àgọ́ ọlọ́run ọba wa màá bẹ̀rẹ̀ sí ní yan ọlọ́run ọba mi tó ga tó gbọ̀ngbọ̀n ọlọ́run wá sì payá àwọn gbólóhùn ẹ̀yìn tí màá máa fi yìn ma lam yasma as-sami'una bimithlihi qat ètò yẹn gbọ́rù rẹ̀ rí láyé eléyìí bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dítà fi sọ kórukọ ọlọ́run bá kò ló ń kà lẹ́yìn náà máa forí kalẹ̀ fọlọ́ ọlọ́run wa sọ fún pé wa muhammed irfa arasak gbórí rẹ sókè wasal tọ́ọ̀pá tọrọ ń tọ́ba fẹ́ fún wọ́ṣfà tuṣẹ́fà sípẹ́ àgbà ìpẹ́rẹ́ fa arfa arasi máa gbórí mi sókè fa aqulu rabbi ummati máa ma sọ pé wọ́n lọ àwọn àlùmọ́ mi fa aqulu hum ọlọ́run sọ pé tiẹ̀ ni wọ́n fala yabqa nabiyyun mursal wala malakun muqarrab illa ghabatani bidhalika al-maqam kò ní í sẹ́kù ànábì kan tó lọ́n ránṣẹ́ àbí màlẹ́kà kan tó súnmọ́ lọ àfi kí wọ́n jowú mi lórí ọlá tó lọ́n ṣe fún mi subhanallah ọlọ́run ò ṣe fẹ́ lómi lọ́n gbọ́ yẹn o ọba àmọ́ gba ànábì muhammad sallallahu alayhi wa sallam gbọ́ àìgbàgbọ́ tiẹ̀ kò dín nǹkan kan kù ọlá tó lọ́n ṣe fún gbogbo kálukú ní ojú owó òun lórí ipò tó lọ́n gbọ́n al-mahmud ibùdúró tẹ̀yìn fa'ati bihimul janna màá wá kó àwọn ọmọ àwọn tí ń bẹ lórí òkè màá kó wọn wà lìjànà àbí màá kójọ mi wà lìjànà màá kójọ mi wá sálì jànà gbogbo ojú anabi sallallahu alaihi wasallam fa istaftah màá wá tọrọ kún sílẹ̀kùn fún mi fa yuftah li wọn sílẹ̀kùn fún mi wa lahum wọn sì tún sí fáwọn ọjọ mi. ويذهب بهم إلى نهر يقال له نهر الحيوان وواقوا وقوا لسجا كريم أبودو كتنقني أودو سمي حافتاه قصب مكلل باللؤلؤ ọ̀tún àtòsí rẹ̀ ló kún fún igi gold eléyìí tó ti kún wá sí lọ́sọ̀ pẹ̀lú òkúta olówó iyebíye tòrọ àbùkù ilẹ̀ ẹlẹ́ odò yìí ìsàlẹ̀ odò yìí lọ́fíńdà alimisikù ni o. وحسباؤه الياقوت òkúta rẹ̀ òkúta wẹ́wẹ́ rẹ̀ yaqut ni diamond فيغتسلون منه wọ́n wẹ̀ nínú rẹ̀ فتعود إليهم ألوان أهل الجنة báyìí gbogbo ẹni tó bá ti wọ̀ nínú odò àwọn ọmọ àlìjáná dàbò warihu ahli aljanna òórùn ọmọ àlìjáná ọmọ àrùn lára fayasiruna ka annahumul kawakibu ad-durri durriya wọn wá dá gẹ́gẹ́ bí àwọn arawọ̀ tó mọ́lẹ̀ kankankan wọ́n yẹ kọ́ fi sudurihim shammatun biyu àwọn bó àwọn mẹ́dàl funfunfunfun yóò wá hàn lókun àyà wọn yuqalu lahum masakinu ahlil wọn máa pè wọn ní àwọn aláìní inú aljanna. ونادى أصحاب النار أصحاب الجنة أو من نوى أقوى الجنة أن أفيضوا علينا من الماء ẹ dákun ẹ da díẹ̀ sí wa nínú omi ẹ dédé ọdọdọ wa nínú omi tí ń bẹ lọ́dọ̀ yẹn dàlù wa la ilaha illallah wọn ò nídìí kí wọn ṣẹ̀ṣẹ̀ sọ fún wa kó ń gbé ọmọ gbẹ ọmọ náà torí pé wọn máa fi náàrí lè dọmọ ẹni máa hù omi ò sí nu náà fẹni tó gbẹngbẹ kò sómi nu náà fún ẹni tó gbẹngbẹ ẹ mi lu wá aw mimma razaqakumullah àbí ẹ ti ẹ̀ fún wa ń di ẹnu tọ́lọ̀ fún yẹn jẹ́ àrùn jẹjẹ la ilaha illallah ẹ fún wa lómi ẹ fún wa lóúnjẹ ẹ má yà wọn. qalu inna allaha harramahuma ala al-kafirin àwọn ọ̀dà wọn ló ń gbé ọlọ́run ṣe nǹkan jíjẹ àti nǹkan mú àlùjáná léwọ̀ fáwọn káfíìrì

yọ máa pe bàbá rẹ̀ nù àlìjáná bàbá wà lálìjáná òun wà nà yọ máa pọ́ ọmọ ya rẹ̀ ọmọ ya wà lálìjáná òun wà nínà yọ máa sọ pé qad ihtaraqtu iná ti jó mi pa o faqdi alayya minal ma' ọ̀ wá dá mi lù mí fa wọn wá sọ fún àwọn ọmọ àlìjáná pé ajibuhum ẹ̀yin náà dá wọn lóhùn fa yaqulun àwọn ọmọ àlìjáná sọ pé inna Allaha haramahuma alẹ́kàfẹ́rì ìjẹ àti ìmúnú àlìjáná ọlọ́nsẹ̀ ilé wọ̀ fáwọn káfẹ́rì láyìlá àdìmọ́bà. oúnjẹ àlìjáná haramun alẹ́kàfẹ́rì omi àlìjáná haramun alẹ́kàfẹ́rì èèwọ̀ ní gbogbo ẹ̀ lọ́jẹ́ fáwọn máa ná. الذين اتخذوا دينهم لهوا ولعبا àwọn kèfèrí ta ni wọ́n tí ò ní rí jẹnu oúnjẹ àlìjẹnà tí ò ní rí múnú omi àlìjẹnà ọlọ́run láwọn làwọn ẹni tí wọ́n mú ẹ̀sìn wọn ní àwàdà àtẹrẹ àwàdà àtẹrẹ wọn kẹsìn ọlọ́run mẹ́jọ jẹ́ pé ọ̀rọ̀ yìí bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá mu eré làwọn máa fẹ́ sèse wọn kẹsìn péré àfi bí ayẹyẹ bí àjọyọ̀ bí ayẹyẹ bí àjọyọ̀ ẹ̀sìn tí ọba ti lé lẹ́yìn inú wọn fẹ́ sí ọlọ́run dàkú má ṣe tiwa bẹ́ẹ̀ àwọn tó jẹ́ kó wọ́n mú ẹ̀sìn wọn ní àwàdà àtẹ̀rẹ́ wa gharrathumul hayatud dunya tó jẹ́ pé ilé ayé tà wọ́n jẹ pẹ̀lú yawma nansahum lónìí o ọlọ́run lágbàgbé wọn kama nasu liqa'a yawmihim hadha gẹ́gẹ́ bá àná ṣe gbàgbé pọ́jọ́ yìí ń bọ̀ wọ́n gbàgbé péjọ́ pé dàgbé àwọn ẹ̀kọ́ ọlọ́run níbẹ̀ lágbàgbé wọn wa ma kanu bi ayatina yajhadun àti nítorí àgbàgbọ́ tí wọ́n ń ṣe sọ̀rọ̀ ọlọ́run ẹgbà wọn rọ wa lọ́dọ̀ Ibn Abbas wọn ni wọn bi Ibn Abbas léèrè gbígbé sàrà àwùlọ lọlá jù wọn lànà bí sallallahu alayhi wa sallam sọ yìí pé wọn lànà bí sallallahu alayhi wa sallam àdéhùn àbẹsẹ rìn lọ. nínú ẹgbàá wọrọ wípé nígbà tí Abu Talib bàbá Ali tó sáré wọ́n sọ fún yín pé èyí ti rí tó ní ránṣẹ́ pé ọmọ ọmọ ìyá rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó fi èso àlìjẹ́nà ránṣẹ́ sí ọ toro ṣeéṣe kọ́tẹ́kọ́tẹ́ bá jèso àlìjẹ́nà ọgbà mi wọ́n ṣe mùsùlùmí o àwọn káfíìnì ní sọ pé kọ́ ránṣẹ́ sáà nàbì sọ láti kọ́ fèsò àlìjáná ránṣẹ́ sí ẹ mọ̀ pẹ́lú àlìjáná gbọ́dọ̀ rẹ̀ àmẹ́ẹ̀ ní gbàgbọ́. tọ́ onáàbà ránṣẹ́ ànábì bá dé nígbà tá Abubakar ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam Abubakar bá ní ní tẹ́ ń tọrọ ẹ̀ lè rí torí inna Allaha harramahuma ala al-kafirin àtúnmí àtúnjẹ àlìjáná ìwọ ọlọ́run wá ròyìn àwọn káfíìrì pẹ̀lú tí wọ́n ń ṣe nílé ayé pé wọ́n mú ẹ̀sìn wọn láwàdà ohun ẹ̀fẹ̀ ohun eré ni wọ́n mẹ́sìn ilé ayé sì tà wọ́n jẹ ohun ọ̀sọ́nù rẹ̀ ó tà wọ́n jẹ gbogbo ní ti ta yínrínyínrín lójú wọn ò jẹ́ kó wọ́n ṣe tọ́lọ́ wọn jìnnà sí ti ọlọ́run bá ní kó wọ́n ṣe wọn ò nígbàgbọ́ síjọ́ gbẹ̀dà òkè yàmà eléyìí ni ò jẹ́ kó wọ́n pọ̀ níṣẹ́ rí ọlọ́run ní fẹ̀lẹ́ yawma nansahum àwa náà gbàgbé wọn lónìí o kama nasu liqa'a yawmihim hadha gẹ́gẹ́ bí wọ́n ṣe gbàgbé pa àwọn wà lọ́jọ́ yìí á ṣe fún wọn irú tó ṣe dọ́gba pẹ̀lú báwọn náà ti ṣe gbàgbé ọjọ́ gbẹ̀ndà al-qiyamah torí pé Ọlọ́run Ọba wa kì í gbàgbé kì í gbàgbé ṣùgbọ́n á san wọn lẹ́sàn gbàgbé wọn á tò wọn sípò wípé wọ́n dàbí ẹni tá a gbàgbé. Ibn Kathir ó ní li anna Allah ta'ala la yashuddu an nǹkan kan kì í bọ́ kúrò nínú mọ́ lọ wala yansa kì í sì gbàgbé kí sọ nínú fi kitabin la yadillu rabbi wala yansa olúwa ẹlẹ́dàá kì í ṣìnà kì í sì gbàgbé. ṣùgbọ́n ṣe lọ́lọ́wọ́n bá sọ níbí igbó wọn lẹ́sàn tó ṣe déédéé pẹ̀lú tí wọ́n ṣe pé وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى بين أن يعمي أولون باب ولا يتوقع بيري أو أنا أوقع بيري لوني أجيسا بين أولون باب نصف وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا موصف مقاء أنا أوقع بيري لوني كيف يسيق بابك بيري وأنجوك من القيامة wọ́n ní ìtumọ̀ kọ́lọ́ ń gbàgbé wọn ni pé kò ní jẹ́ orí ó ṣe wọn ṣùgbọ́n kò ní sáláì dàbúrò sí wọn ìtumọ̀ gbọ́gbàgbé wọn ni kò ní jẹ́ kó wọ́n rí rere ṣùgbọ́n wọn ò ní sáláì ra ìdá ilé ìjẹba. Ibn Abbas ó ní tuma rẹ̀ ní kó apá wọn ti gẹ́gẹ́ bí wọ́n ṣe pa ọjọ́ òní ti Mujahid náà ní apá wọn ti sinú náà so day ó ní tuma rẹ̀ ní pé a ò ní jẹ́ wọ́n rí kẹ̀ gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe gbàgbọ́ kọjọ́ yìí ń bọ̀ ó wá nínú alḥadith sahih igbe ọlọ́wọ́n bọ́ sọ fẹ́ níjọ́ pé ndé alukiyama alam uzawwijuk ǹjẹ́ ń wá fẹ́yàwó fún ọ bí ǹjẹ́ ń wá fún ọ lọ́kọ bí alam ukrimuk ǹjẹ́ ń wá pọ́n ọ lé bí alam usakhir lakal khayla wal ibla ǹjẹ́ ń wá tẹ́rí ẹṣin àti ràkúnmí bá fún ọ bí. wa adraka wà adarkatar asu wàtàrbà tẹ́mi mo fi ọ́lẹ̀ nílé ayé tí wọ́n náà ń sin ọ̀gá tí wọ́n náà ń jẹ́ síbi tó wù ọ́ fẹ́ẹ́ kó ló bá la ẹ̀rú ọ̀sọ̀ pé bẹ́ẹ̀ ni ó fún mi níyàwó fẹ́ ó fún mi lọ́kọ ní ọ̀sàpọ́nlé mi ọ̀tẹ́rì gbogbo nǹkan bá fún mi èmi náà ń ṣe bí èèyàn tọjọ́ gà mọ̀ ń jẹ́ síbi tó wù mí bẹ́ẹ̀ ni kí wọ́n á ní hey wọ́n náà sọ pé what what do you mean? ẹnìkan kò lẹ́tọ̀ọ́ láti sọ fẹ́nìkan pé má kọjá mi ebi bí gbogbo wa ń sẹ́nsẹ́ nu láyé bẹ́ẹ̀ ni fẹ́yọ̀kọ́ ọlọ́wọ́n bá wa sọ pé avananta annaka mulaqi tó o sì wá mà dájú pọ́ pàdé mi lọ́jọ́ kan báyìí ọlọ́wọ́n máa bìyàn léèrè fẹ́yọ̀kọ́ ló la rárá fẹ́yọ̀kọ́ ló lọ́ọ̀hù ta'ala bá wa sọ fún jọ́gbẹ́ndé yìí fal yawma ansaka kama nasitani èmi náà gbàgbé rẹ lónìí bó ṣe gbàgbé mi ẹ nǹkan ńlá lélẹ̀ ìyẹn ni pé kò gbọdọ̀ sọ sí wa lọ́kànjọ́ kan pé ṣé ṣé gbèdé sì gbé àbí òsì ń bẹ lódodo ni wàláhi àṣẹ méjì ń parí innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn aláìgbàgbọ́ ní wò ó jìnnà ó súnmọ́ lọ́dọ̀ ọ̀lọ́ a sì ti mọ̀ pé tá a bá ti kú a ti máa rà mí a ti máa rà mí ẹ má jẹ́ kí iyèméjì kan wọnú ọkàn wa pé gbèndé alùkìyàmù bẹ ẹ sì má jẹ́ ẹ má jẹ́ kí iyèméjì wọnú ọkàn wa kó pàdé ọlọ́njọ́ gbèndé alùkìyàmù. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سنين كوكو تاتنين قاسم ìjà wa lè pa gbogbo ẹ̀ pọ̀ bí káfi yọ zaka kan fún gbogbo ẹ̀ èyí tó bá jọra wọn ó nìkan la lè papọ̀ yàtọ̀ sáwọn nǹkan tí ò jọra wọn gẹ́gẹ́ bí gold a lè papọ̀ mọ́ silver bijami'i an-naqdiyya torí pé kíní kejì wọn owó ni wọn bẹ́ẹ̀ náà ni a lè pa. a lè pa ewúrẹ́ ka papọ̀ mọ́ àgùntàn ka papọ̀ mọ ògúnfe tó bá gbogbo ẹ̀ la ní ẹ yọ zaka kan fún wa torí gbogbo wọn ìran kan náà ni wọn. bákan náà bá ní sì tún tí ń gbénu gbòòrùn ẹ yọ zaka gbogbo wọn. torí pé màálù ló náà ìgbà tí ò gbélé ní fi ń jẹ́ fà so bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá ní ràkúnmí ràkúnmí lárúbáwá àti ràkúnmí àwọn tí èsì lárúbáwá ràkúnmí lárúbáwá ike kan ló máa ní lẹ́yìn ràkúnmí tí èsì ti lárúbáwá òní wọn ń pè ní bọ́t òun máa ní ike méjì lẹ́yìn yìí máa kúrú sí ti lárúbáwá so zaka kan láàyọ fún gbogbo wọn ràkúnmí kan sì wà ràkúnmí kan wà ní South America òun tipatipa lè yàn fi dà pé ràkúnmí ni bọ́lá ń ṣe dà ọ̀fẹ́ jọ agbámúrere ṣùgbọ́n ràkúnmí gbogbo ẹ̀ zaka kan láàyọ fún ṣùgbọ́n nìsín ẹni rẹ̀ sí ẹni rẹ̀ sí ẹni jẹ́rú wọn ò jọra wọn ànípa àwọn ọkụ, ṣùgbọ́n a lè pa jírò papọ̀ mọ́ dáwà a lè pa jírò papọ̀ mọ́ àgbàdo káyọ̀ zaka kan fún wọn tọrọ ara wọn ni wọn. a ní ẹ̀wà a ní ẹ̀wà irú ìta ń jẹ a sì ní ẹ̀wà adẹ̀s adẹ̀s àti ẹ̀wà eléyìí ọ̀nà kan náà wọ́n jọ rìn ṣé ìjọba jọra àwọn a àwọn ẹtún wọn á ní kàtọ́ ń pàkúta ẹ pa gbogbo ẹ pọ̀ zaka kan náà lẹ́yọ̀ fún ilé ìjọba oṣù jẹ àwọn tó wá gbé business lansi owó kan náà pèsè owó ọjà tá ń ta à ń ta nǹkan kọ́lé à ń ta sọ à ń ta bàtà à ń ta mọ́tò gbogbo eléyìí owó tá ń pa ń bi gbogbo ẹ̀ ńlá yọ zaka kan fún àwọn àtúnṣírò yìí àwọn ọjà tá a ní lórí àtẹ́tà àti tà níye tí kò dínwó jù tí ó sì wọ́n jù iye tí ń bẹ láàrin táwọn òkú àlètà táàní jèrè pọ̀ jù tá a sì ní jẹ́ pé èrè yẹn kéré láwa sírò mọ́ owó tí ń bẹ lọ́wọ́ wa á zaka kan fún eléyìí zaka ọjà tá wọn pé ọjà zaka kan láàyò tó gún yàtọ̀ so àwọn nǹkan míì náfìlà ni náfìlà ni gbogbo nǹkan míì táwọn gbà wọn bá fẹ́ fẹ́ àwọn kò ní ìdíkọ̀ gbàyànjọ lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ báwò ẹ kàn sọ fún àwọn ọpọlọ wọn fàlùbáràkà sí i kò sì nídìí kí bàbá rẹ̀ bọ́ ọ lọ́bẹ̀ tọrọ pin ni wọ́n mọ́tò bá fẹ́ bọ́ ọ lọ kó àwọn fẹ́ kó sojú àwọn ìdùnnà ọmọ àwọn kò sí tó burú mi. pé tí ọlọ́run bá kọjá sí ilé àìsìkò pé wọ́n sọ pé àwọn àdìyàn wọ́n ti ọkọ̀ wà lórí tó kàn tó dára dára. ń gbọ́. eré ìsàlẹ̀ fún ẹgbẹ́ àdìdàdà tí ọlọ́run bá tí ọlọ́run kọjá sí ilé. bẹ́ẹ̀. àìsìkò pé wọ́n sọ pé àwọn àdìyàn ti ọkọ̀ lórí ilé. bẹ́ẹ̀ káwọ́ tó dé kí ló wà takura ń lọ kò sí ń tọ́ takura ń lọ ọlọ́run kó wọn fi anabi adamu wọn fi sí orí ilẹ̀ kọjá àròlé lórí ilẹ̀ ní ẹ̀yà èèyàn ó lè yàn àkọ́kọ́ àlìjánu èsì èèyàn àlìjánu làwọn àwọn èsì sá àlìjánu èèyàn làwa èèyàn àkọ́kọ́ tọ́kọ́ dórí ilẹ̀ adamu ni aleyhi salam ajá bẹ́sẹ̀ sọ. Aleykum wọ́n là máa ń ṣe. gbogbo èdè bá ṣe kúkúrú náà aleykum salaam ara ò wọn sọ pé ẹni tí dáadáa rẹ bá dọ́gba pẹ̀lú àìdá àmọ́ bẹ lábẹ́ màṣíà níta ń sọ nípa ẹni tó bẹ lábẹ́ màṣíà òun lẹni tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá ti sọ ọrú ìyàtẹ̀ jẹ lórí rẹ̀ láyé ṣùgbọ́n tó ṣe é pé ò jìyà yún láyé wọ́n mọ̀ bẹ tahtal màṣíà tó bá dijọ́ gbẹ̀ndà kìíyàn tó bá wọlọ́ ló lè ṣe fún ọ lórí rẹ̀ àbíkọ́ ẹni tó bá ṣe yọ wọ̀ náà nǹkan yẹn ò sì tó ṣèrè kò tó kúfù sàásọ ìpè tó bá wù ọ́ lọ́n láti fi síná yọ wọ̀ náà tó bá sì wù ọ́ lọ́n láti má fi síná kò ní wọ́n náà nítorí pé rí mi tó fi hàn ìpè tó bá yẹ ní ṣèrè kò nìkan lọ́nà ò lè ṣàforíjì rẹ̀ fún yẹn sòṣùgbọ́n àwọn eléyìí báyìí nísìnyí kò sọ̀rọ̀ màṣí àkànjú wípé dáadáa ta ìdá wọn dọ́gba dáadáa ta ìdá wọn dọ́gba ìdánwò láàyè àdánwò láàyè so ọlọ́wọ́n bọ́ wàá ní kí dáadáa ọ tẹ̀wọ̀n ju àìdá lọ pẹ̀lú gbígbé wọn sálì jẹ́nu so ṣùgbọ́n àwọn tá a sọ pé wọ́n ń bẹ tahta al-mashi'a òun tó tún wá ṣe kan tó lè gbéyàn tó lè gbéyàn yùn wá pọ̀ ju lọ rẹ pọ̀ ju dáadáa lọ so yẹ ńgbà tá ìdá ti pọ̀jù dáadáa rẹ lọ ṣùgbọ́n tó bá wọ lọ ó lè pé kí wọ́n fi sí àlùjánnà láì jìyà torí ẹ̀ irú wọn náà wà tí wọ́n yọ kó nínú náà bí shafa'ati nàbí sallallahu alaihi wa sallam ànábì ọ̀sùn pẹ̀fọ́. bẹ́ẹ̀ mọ́mìnì ni wọn àtọ́bàjẹ́ káfíìrì ni wọn aslan kò sọ̀rọ̀ káfíìrì tẹ́lẹ̀ náà má fi kalam so àwọn ilé mùsùlùmí ni wọ́n wọ́n wà entitled sálìjánà but dáadáa wọn pọ̀ ju àìdá wọn lọ ìdí tí wọ́n fi lé ẹ̀fásì lórí wọn lọ́wọ́ àgbọ̀mọ náà ni àtẹ́lẹ̀ náà dáná sọ̀rọ̀ tẹ́gbà tí èsì pa lásìkò tá a fẹ́ bàjẹ́ bóòlù alukóraní èsì bàsìkò jẹ́ lórí àwọn rọ́bìṣì náà aleykum salaam torí ẹ̀rọ ìtànà bisalòlá ṣẹlẹ̀ ń sọ pé àwọn ẹni méjèèjì o ìyá ń jẹ wọn ntí wọn sì ń fífi ìyá jẹ wọn kọ̀ pọ̀ lọ títí o tó bá jẹ́ káfíìrì nìkan sọ̀rọ̀ mbẹ́ kí ni ọba jẹ tẹ́lẹ̀ náà báwọn tó wà nù sàárè yẹn pé yà jẹ wọn torí pé wọn jẹ mùsùlùmí ni yẹn ni pé yẹ ká pé yà ni ó jẹ wọn pẹ̀lú ìmánì wọn ṣùgbọ́n pẹ̀lú ohun tí wọ́n ṣe ènìyàn ṣe ń jẹ wọn. gbẹ̀ ń bàjẹ́ kí wọ́n á ní tọ́pìkì wò. ẹ̀ ń fi ń gbé ga ni àbẹ́ ń nọ̀gẹ́sẹ̀ gbéga káyipẹ́ ń sọ̀rọ̀ yín pé ọ̀rọ̀ amẹ́ṣẹ́ni o ahàn ṣe é sọ ju bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ amẹ́ṣẹ́ni so torí pé ó ní bá ṣe sọ̀rọ̀ nǹkan tí ó dọ̀rọ̀ ẹ̀yìn ọmọ ọ̀rọ̀ amẹ́ṣẹ́ni ọmọ ọ̀rọ̀ amẹ́ṣẹ́ni ó ti dẹ̀gàn ìyẹn ni kọ́ bọ́jọ́ yàn ọ̀bọ náà mà ti jọ yàn torí gbogbo ẹni tó bá gbọ́ ẹ̀rí kọ́mẹ́ntì wọn ṣe kó o ṣe sọ̀hún. a amúni masha allah àdúgbò ìfọlọ́hún lágbájá ti ra machine sẹ́mi pé ń bẹ́ẹ̀ tọ́ba gbọ́ kò ní dùn ọmọ ọmọ ra machine sẹ́ńtì so bá a ṣe sọ dictate pé sáà ń bàjẹ́ ni àbá bàjẹ́ ní tó ṣe pé lójú ẹni tó lọ́rọ̀ a bá sọ kò ní dùn kì àmọ́ tó ṣe pé tó bá gbọ́ yóò dùn wọn ni wọ́n ń pè lọ́rọ̀ yìí. سبحانك اللهم وبحمدك